صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀ ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọlọ́run ọba tí ó ṣàwá lẹ́ṣà tó wá fi wá sínú àwọn ìjọ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ pé àwa ká tọrọ ọlọ́run ọba ló wù òun ló kádàrà wá sínú umma nabi èyí táwọn abẹ́lẹ̀ ní pé kọ́lọ̀ yọ wá kó ní umma náà títí tí a fi lọ lè bọ́lọ́run ọba wọn ìtí wọ́n ní ká gbéyẹ̀wò lé ní òun náà ni akhlaqu nabiyina muhammadin sallallahu alayhi wa sallam ọ̀gá wa olùkọ́ àgbà Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam báwo ló ṣe rí báwo ni wáyé ẹ̀rí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ọ̀dà ọwà mójútó ọwà púrógámù ọpọlọ yìí kí nǹkan kan tí ń jẹ́ nǹkan tí ọ̀dà téèyàn máa ń ṣe tí òfin ní wà bẹ́ẹ̀ alẹ́kọ́lùkọ́ la àṣà ẹ̀rí wà rẹ̀ ẹjẹ́ akọ́kọ́ lọ lè mọ̀ pé ìbádà ìbádà tó ń mìnà ìbádà tó zọ ìrọ̀ wọn láti ká ó lẹ́sìn àmọ́ kò níwà ẹni kò lẹ́sìn nítorí ẹ̀sìn gan ni wà ìwà gangan ní ẹ̀sìn ṣe ìwà òní máa ń jẹ́ kí a mọ̀ pé lágbájá ní imán àìrí imán nínú ẹ̀mí lọ́wọ́ ìwà tí bá ń wù ìwà yẹn ni ó tún àṣírí imán rẹ̀ ọlọ́mọ kọ́mọ́sá ìdílé imán ẹni kọ̀ọ̀kan wá sí torí imán ẹ̀dá kọ̀ọ̀kan máa tọrọ kọ́lọ̀ tún ṣe tabati ní imán sọlọ́n sànnábì ìwà wọ́ọ̀dà anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni akmalul mu'minina imana àwọn tí imán ni wọ́n péjú láàrin yín nínú àwọn àbú àtàwọn umus àti gbogbo àwọn mùsùlùmí ahsanuhum akhlaqa anábìlẹ́ni tí wà rẹ̀ bá dáa jù láàrin òun ní ìmánì rẹ̀ pé jù gbogbo aláǹkà wa wò kútó ìwà wo làwọn wò sọ́lọ́n a sáwọn ẹ̀dá ọlọ́n kò pé mẹ́ta ó sàṣèwà rẹ̀ láàrin wa àtọ́lọ́n mọ́ wò lókù sẹ́ni tó dá ọ ẹni tí ń fún ọ jẹ ẹni tí ń fún ọ mu ẹni tó ń pè tí ń dá ọ lóhùn. lẹ́yìn náà bọ́ọ̀ bá ti wá rí ìbínú ọlọ́run lábala pé òwò abúsọ́lọ́run àwọn ọmọ ìyá rẹ̀ náà lọ́kùnrin lóbìnrin ó jẹ́ mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni ọkùnrin ni obìnrin ni mọ́jì wọn ojú ọ̀rẹ́ fọ́lọ́run wípé a lágbájá ṣe báyìí fún mi gbogbo àwọn tí wọ́n dì ń ṣẹkẹṣẹkẹ nínú sàárè gbogbo àwọn tí wọ́n dẹ̀ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú jahannama èèyàn méjì nǹkan méjì ni wọ́n ṣe nǹkan méjì wọ́n ṣe kí ni wọ́n ṣe àyídà kan wù abúsọ lọ́n àbí kan wù abúsọ àwọn ẹ̀dá ọlọ́ kò pé mẹ́ta èyí táwa tọrọ ń dòkó yìí ni pé àárín àwa àtọlọ́n ọlọ́mọsàbánì tó ń ṣe àárín wa àtàwọn ọmọ èèyàn náà ọlọ́mọsàbánì tó ń ṣe ẹ̀yọ́ máa yá mi nígbà ọlọ́run dá nàbì tán sallallahu alaihi wasallam ó gbé kalẹ̀ fún nígbà tí ó wà lọ́dọ̀ halimatu asadiya alágbàtọ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n kàn ṣeré anabi wà ní ọmọ kékeré mà àwọn yòókù tí wọ́n jọ ń ṣeré wọ́n kàn rí pé ẹnìkan balẹ̀ gíra ó sì gbé muhammad láàrin àwọn jìbìrì ló gbé lọ́ba gbé lọ ẹ̀yìn kùlé káàkiri wọ́n sàgbé jìnnà sáwọn ọmọ yẹn wọ́n lọ́ọ́ la ẹnu ẹ̀ báyìí ó ṣe operation operation àgbẹ̀jẹ̀mọ́ spiritual operation ó wá mú hadu shaitan gbogbo wa téèyàn máa wò èṣù ní máa ń tíyàn wò irinṣẹ́ tẹ́sù máa wá lò tó wà nínú ara kálukú jìbìrìlù wá lọ kú pẹ̀lú àti ọlọ́run ọfọwọ́ra nígbà yà padà ẹni kankan olè mọ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ mẹ́ sallallahu alayhi wa sallam nọmba wà nẹ́bí káàkiri kọ̀pẹ́ ọba tó rí tí ń rìn bọ̀ à sábà fíyàwó Halimatu Sadiya àfidá nábì padà fún àwọn fámílì ẹ̀nù pé ọmọ eléèmà yìí kí ló sọ ọlẹ́nìkan lọ́wọ́ báwọn ó sì là báyà wọn ó mú kankan jáde ń bẹ̀ ó tún dé padà ló ṣe jẹ́ pé kò sẹ́nìkan tá a máa kọ́ ṣe lérílẹ̀ ayé àfẹnitẹ́sù ẹ̀dà láwọn òun náà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run yìnyín òun náà lọ́kọ́ òun náà ló fi máa bada a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní suratul qalam ayà ẹlẹ́kẹrin wa innaka ìwà nábì la'ala khuluqin azim ìwà rẹ̀ lọ́dájú ọlọ́wọ́n ti ń sọ fáwọn àdúgbò nínú suratul ahzab quran thirty three verse twenty one ọlọ́run bá nílá kọ́díkà kàdàkùn fi rasulillahi uswatun hazana agbé ànábì kalẹ̀ fún yín lápèjúwe tẹ́ máa kọ́ ṣe liman kana yarju Allaha wal yawmal akhir ẹni tó bá mọ̀ fún wọn pàdé ọlọ́run ni o ẹni bá mọ̀ ilé ayé yìí ọ̀tàn ẹni tó máa kọ́ ṣe òun náà ni ànábì ẹni bá gbà pé àlìkìyámà wà ọlọ́run sì àwọn ọ̀rọ̀ ńjọ́ náà ẹni tó ma bọ́ ṣe tó fi ní bọ́ sọ́wọ́ ọ̀yà lójú alikiyama Muhammad ayé ọlọ́run rẹkọmẹ́ndì fún wa àbí ẹni tó lọ́nba ọlọ́run fún wa ní garanti lérí ẹ̀ ipe tẹ́ bá tẹ̀lé ẹ̀ mọ̀nà bẹ́ẹ̀ bá ti yapa rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ìta fẹ́ náà ni pé gbogbo káwa náà ká lè apply sínú ayé wa tá a bá ti lè apply sínú ayé wa ìdààmú la máa dààmú wọn lóbìnrin ò mú kò níwà ó lóun ò mú eré ọkọ wá bí ilé ayé ó lè mérí ọkọ tẹ́lẹ̀ eré ara rẹ̀ náà ló mú ayé. ìwà ní máa jóbìnrin ọpẹ́ ní ọkọ ìwà ní máa ó jèrè ọmọ ìwà ní mú ọkọ náà jèrè àwọn ọmọ ẹ̀ ìwà ní máa mú kún nífẹ̀ẹ́ yàn ládùúgbò ìwà ní máa mú káwọn èèyàn máa gbéṣẹ́ fún yàn ìwà ní ń da tí wọ́n fi máa fún yàn lóbìnrin ìwà ní ń da táwọn èèyàn fi máa ń sànú yàn ẹni tí ó bá ti níwà ti ní adaba ni èmi tí mo wà wájú yìí ọlọ́run ọba ọkọ mi lẹ́kọ̀ọ́ tí ọkọ yín kò sì sírú ẹ̀kọ́ tó kọ́ mi yẹn lọ́dọ̀ ẹlòmíì ma èmi ní kẹ́ ẹ máa wò kẹ́ ẹ máa wò tí n bá ń ṣe yìí anabi sila amalẹ̀ náà rọ̀ mi sẹ́mi pé agbé anabi dìde níta ni kọ́ wá ṣe láyé pọ̀ gan anabi wá kó gbogbo ẹ̀sà bẹ́ẹ̀ wà ó ní bọ́ ìsìtò wọ́n gbé mi dìde ilé ìwòta mímọ́ sọ́ọ̀rẹ́ àkàlà láti wá máa pé àwọn ìwà dáadáa fún mi láti wá máa practice àwọn ìwà dáadáa ètò wọn torí ẹgbẹ́ mi dìde nìyẹn ànábẹ́ ọ̀dàkọ tàwídì mọ́ kọ̀dàkọ sọ̀lá kọ̀dàkọ suyam kọ̀dàkọ hajj ó ní wọ́n gbé mi dìde ní torí ìwà nítorí pé gbogbo ìránù Islam pátá ayédàkáwà rẹ̀ sọ́lọ́hún agbáwẹ̀ fún akẹrun fún àbíkáwà ìrẹsì ọmọ alákejì wa òun náà ní zakati á fún lówó tó fi jẹun erigun ẹ̀sìn Islam ìwà ló gbé wa wọ́n ìkìtìdá ọ̀pọ̀lọpọ̀ aláàbọ̀rọ̀bẹ̀ ẹ̀ẹ̀rí anábọ̀wá Muhammad sallam iṣẹ́ rẹ̀ àti wá oríṣi méjì alẹ́kọ́ṣe kan alẹ́kọ́ṣe kan tí yẹn máa dọ̀rọ̀ rú àwọn alẹ́kọ́ṣe òun náà làwọn èyí tó jẹ́ pé ọlọ́run ọba ó fún wa nígbà láàyè láti kọ́ṣe rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìwà tá a máa kà ká lóòótọ́ ká lámàánà ká máa ṣe dáadáa ká máa tọ́jú àlejò gbogbo àwọn dáadáa yẹn ọlọ́run fún wa ní ìgbà láyé kakọ́ṣà nábì amma fi hasọ ìsìhì sallallahu alayhi wa sallam ẹ̀rí àwọn hasọ ìsù nàbì àwọn àga kan bẹ tó dípa nábì nìkan la fún ọlọ́run ọba òpé kakọ́ṣe ànábì lérí ẹ̀ ká máa gba àwẹ̀ wìsọ́ọ̀lù lápẹjúwe àwẹ̀ wìsọ́ọ̀lù òun náà ni ká máa gba àwẹ̀ ká má sínú lálẹ́ ìní kátọ́mọ̀jẹ̀ sàárì mọ́júmọ́ ọ̀la káwá bá dọ̀túnla kátọ́mọ̀ sínú lọ́túnla káwá bá dijọ́ mẹ́rin kí o fi jọ mẹ́ta kó fi ṣe kíni kó fi gbàwẹ̀ láì sínú láì jẹ́ sáàrì ìsọ́dù ni ànẹ́bìlẹ̀ mi nìkan wọ́n ní kí n máa gbà ó kásáyàwó mẹ́rin lọ jama mùsùlùmí ọlọ́run fún ànẹ́bìwá Muhammad sallallahu alayhi wa sallam ká má gba zaka lọ́wọ́ ẹni tí zaka wọ́wọ́ rẹ̀ ìwọ̀ ní fún ànẹ́bì àtàwọn ọmọ ẹ̀ àtàwọn ìyàwó àtàwọn ẹbí ẹ̀ ò ní kọ́ṣẹ́ ànẹ́bì níbẹ̀ wọn ló jẹ́ pé àwọn àfáà wa aníbùkátà sí kálí sítírà káwá máa kó àwọn èèyàn mọ́sálásí pé àṣọ ìsùn nàbì àwọn nǹkan owó ló jẹ́ pé ànábì nìkan la ní wọ́n máa ṣe àpá àlùmọ̀ láti ẹ̀kọ́ sí kíni kọ́ máa rẹ̀ àmọ́ àwọn ìta fẹ́ kàlẹ́ ní àwọn èyí tí wọ́n ní ká máa kọ́ sí ń bẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀yọ́ máa yá mi ṣẹ́ rí wọ́n ní ẹnìkan lè máa ọ̀ṣọ́ ju ìyá ọ̀sọ̀lọ̀ òwe òṣòbí òwe káwọn àgbàlagbà ọmọ bínú ẹ jẹ́ àkọ́kọ́ béèrè ìwà nábì lọ́wọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ tó súnmọ́ 24/7 wọ́n jọ wà wọ́n jẹ́ ń pè ní Anas ibn Malik rọ̀dí ọlọ́pàá Anas ní káàna nàbí yusuf sallam ahsan an-nas khuluqan ọlọ́pàá àwọn tóun máa ń gbàgbé fún tóun máa ń rántí máa ń ràn wọn ṣẹ́ ànábì ó ní kò sẹ́ni tó dáa tó ní gbogbo àwọn èèyàn tóun ti rí láyé ìyá wa sọ̀fíyà ìyàwó ànábì yọ́ sàmàyàn ìyàwó rẹ̀ bọ́ bá sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ́ẹ̀ bá já o agbàgbọ́ bẹ́ẹ̀ bá já gan èmi ojú ọtọ́ èmi ó sì jẹ́ ìrọ̀ torí ó yọ dáadáa ẹ máa wà ọmọ kan dání ìwọ ní kí àwọn fẹ́ ìyàwó ju ẹyà kan lọ ní àwọn afọ́hún bídíà tí wọ́n pariwo káàkiri àwọn àti ìyàwó wọn wọ́n ti kojú bọ inú sọ̀lọ̀ bọ́ba yìí lè ṣe gbogbo ayé ní ọgbọ́ sítórí rẹ̀ nínú pọ́ńchì ìyàwó yẹn máa ń mọ̀yàn ọlọ́run mọ̀ jẹ́ á ní kankan tá a máa fi kọ́ a ah, máa fi àmọ́dé bẹ́ẹ̀ wọ́n ah, ọlọ́mọdé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé á ní nínú kọ́ńbọ̀dù wa yàwá sofia ó ní mara ètò asana kọ́lékan min rasulillah sallallahu alaihi wasallam ó ní láti jọ́ta wa ti wà láyé à ń gbọ́rọ̀ àwọn ọkùnrin àwọn ọkọ dáadáa ó ní kò sírò ànábì ní gbogbo àwọn èèyàn tó ti lọ àtàwọn tí wọ́n ń bẹ láyé gẹ́gẹ́ bí simon ṣe sáwọn nínú ilé lẹ́yìn náà ìyàwó Aisha àwọn nìkan lọ́mọ gẹ́tà ànábì fẹ́ oyé gbogbo àwọn yòókù adélébọ̀ ni wọn adélébọ̀ ti sọ̀rọ̀ ọmọge náà fẹ́ sọ̀rọ̀ nítorí pé ẹni tí ó bá lọ́kọ rí bóun ṣe máa báyàn lò yọ yàtọ̀ sẹ́ni tí ó ti lọ́kọ rí ìyàwó Aisha ni mara aitu ìyàwó Aisha eh, dal anu ó ní nígbà tí wọ́n bí nígbà tí wọ́n bi ìyàwó Aisha àni kólíkì nàbí ipe bọ́ọ̀ ni wà nàbí rí ọlọ́run ni a kọ́ṣe rẹ̀ a sì fẹ́ kọ́ṣe rẹ̀ ẹgbọ́n tí ìyàwó Aisha wí ó ní kọ́lá ti kánà kólíkò olú Qur'an oníṣẹ́ ní Qur'an lè aláwọn ní Qur'an ó ní ẹ̀ máa lọ lè kà tí má ní máa dákọ̀ wà nàbí fún yín ilẹ̀ òkun ilẹ̀ ó sì sùn níta ìbá ti ń kanu Qur'an níta nàbí máa ń ṣe nu kò lè a'udhu bi rabbil ọlọ́run ní sọ pé ọmọ wàṣọ pẹ̀lú ọba tó ní àṣùbá ọlọ́run lànàbí máa fi wàṣọ ẹ̀dígbọ́ yìnyín nínú àwọn ìwà tàbí máa rá mọ́tí mi nílá ilé ìtàláhùn rí ànábì àṣánù rẹ̀ ọwárọ̀ fáwọn èèyàn ẹlẹ́ ìwọ̀nù koran ànábì èèyàn tọrọ gbogbo tọ́lọ̀pọ̀ ti ní ká má ṣe wàlá àtàkàrà bó zina ẹ má ṣàgbèrè ẹlẹ́ ìwọ̀nù koran ànábì kọ́lá ànábì ọba ìyàwó ìyàwó lọ́wọ́ rí ábẹ̀lì tàbí pé yọ́ wà bá ṣeré pa ábẹ̀lì tàbí pé yọ́ wà bá láti pa ìnámọ̀lẹ̀ kámúrù ọtí múmu olùmọ̀ẹ́sẹ̀rù tẹ́tẹ́ wàlẹ̀ ànsọ́rù kápẹ́ran sí déúsà wàlẹ̀ àsìláàmù káma wúṣẹ́ ríjẹ́ sún mẹ́rin amálẹ̀ ṣayítọ́ iṣẹ́ ìṣúrí fájítẹ́ búhù ẹ̀jìnà sí anábì máa ń sá fún ló fi jẹ́ pé tàbá dìbí ń bí tàṣọ kankan mí mọ́ kákan ní kálukú wa ká padà sínú koran oye ọ̀rọ̀ ti kílíà àmọ́ torí ìṣèjáde tó lè bàyà ká ṣàlékún àgbọ́yé nípa ìwà nábì ní ó mú mú àwọn àtẹ̀síwájú ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa wọ̀mí ní àkàlákìhì àtọ́yìbá nínú àwọn ìwà nábì sàṣọ́lám nítorí pé ànábì náà dìdì ìbẹ̀lọ̀ lẹ́yìn ìgbà tí a ti sànú ẹ̀ ànábì ipe wọ ọlọ́run ọba wo aláhùnmá kama ahsanta khaliki ahsan khaliki bó o ṣe dámidáa tí mo yáàyè lọ́kùnrin yìí tó dámidáa ọlọ́run dámidáa púpọ̀ tábà ní ká tẹnumọ́ ká tẹnubọ bá nàbí ṣe rí lérí ìdúró ilé oṣù méjì àmà àdẹ́nu wá tọ̀wọ̀ ọlọ́run bó ṣe dámidáa lọ́kùnrin yìí dákun mọ́ṣà tún wà mí ṣe kí wà mí náà dáa gẹ́gẹ́ bí ẹ̀dá mi ṣe dáa adépe wọn náà máa ṣàdúrà ní àṣetáni máa ń lò wọ àṣetáni máa ń lò èmi àṣetáni máa ń lò gbogbo ẹni tó bá ti jẹ́ ìlú míyàtọ̀ ànábì tá àṣetáni yẹn wá lò oyin tí wọ́n ń ṣàdúrà kí ló wá dé pé mi àjẹta ni máa ṣe àdúrà ọkọ bàbá ìyá bàbá ọkọ rẹ ìyá ọkọ rẹ àwọn àna rẹ ọ̀hún máa sọ fọ́lọ̀ lórúkọ ọlọ́wọ́ àwọn èèyàn kọ̀ǹpléènì pé ń jalè ọlọ́wọ́ mọ́sà gba olè yìí lọ́wọ́ mi àwọn èèyàn kọ̀ǹpléènì pé ń saburú báyìí mo ní gbéraga ọlọ́mọ́sà yìí ọkọ̀ náà rọ̀ mi torí pé àdúrà máa ń gbà wàlúwà ìwà téèyàn bá ń wù tí ọ̀tẹ̀ ọlọ́run máa sọ fọ́lọ̀ tó bá fi kalẹ̀ ó lè wí lóṣù mẹ́ta tọ́lọ́run fi yọ ọ̀fẹ́ kó ní wa nábì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ní Muhammad sallallahu alayhi wa yàtàwádọ̀ olìnà àtàwádọ̀ anábì àmà tẹríba ìtẹríba wọ́n ní ìtẹríba rẹ̀ yìí náà nínú koran ló ti mú torí àti ní koran ni ìwà nábì ní koran ọlọ́mọba ní wàlá tó sọ èdè kádàkà ní nas má máa fojú pàwọn èèyàn rẹ̀ ó ti dá fún wọn ó ní ó ti rí ti ṣe ọwọ́ ń fojú wo àwọn tó kù pé sọ́dá fẹ́yìn tó mi má máa gbé ẹ̀gbẹ́ rẹ̀ kádùn ní kọ́ kàn máa fojú commonize àwọn èèyàn ẹni tí ọ̀gá lónìí náà padà pọ̀ ọ̀gá lọ́la ọlọ́ọ̀ni má ṣe bẹ́ẹ̀rẹ̀ ànábì wọ̀lẹ̀ àtẹ̀mùsífìlì ọ̀rọ̀dì mára rà mọ́mà yan lérí ilẹ̀ ìfẹ́ta lókù iná lọ àlàyé ìgbòkúnlá mọ́tàlẹ́ fọ́kúr ọlọ́wọ̀n fẹ́ràn gbogbo ẹni tí máa kóhùn jẹgbẹ́ lọ títí máa ń ṣe fáàrí lérí ẹgbẹ́ ọlọ́wọ̀n fẹ́ràn ànábì ṣe fáàrí bó ṣe tó ṣọ́ọ̀tù Luqman aya 18 ànábì wa Muhammad sallallahu wọ́n látara ìmọ̀ ṣe fáàrí rẹ̀ Abu Sa'id al-Khudri ó ní àwọn ọmọ ọ̀gá àwọn dáadáa ó ní ànábì bó ṣe rí nǹkan àná ya àlefù náà gbéjà ànábì tó bá ra èso kì í fún yàn pé ẹ bá ń fún òun ó fún kan rẹ̀ wàyá akérò lè bá ń ra ànábì bá fẹ́ gun ẹṣin òun ni ó gbé ẹni tó wà lẹ́yìn abúlábùnà bá àṣẹjọ́ tí wọ́n jọ ń lọ ànábì gbé ó ní kúntùrọ̀ dé fa ó lè mi wà lẹ́yìn ànábì ànábì gbé mi ànábì àwọn agun ẹṣin tí ó gbé sọ àpàtàlẹ́yẹ kó gbé ara wọn yóò sì máa fà wọn lọ báyìí láwọn ṣe wùsùn náà mẹ́ta máa ń wa mọ́tò wọn ni wùsáàtù ẹ̀ sì tún wa mọ́tò àwọn ọmọ wa ń lè mọ̀ kí ló ṣe mí. jẹ́mọ́ mùsùlùmí wọ́n là nẹ́bí àmọ́ ṣe bẹ́ẹ̀ òun ló gbé ẹni tó wà lẹ́yìn ọmọ wa wà lọ wọ̀yẹ̀ kó mọ̀lẹ̀ bẹ́yì ta ànẹ́bí àmọ́ gbalẹ̀ yóò sì máa gba gbogbo lé yóò máa gba sallam wa yahlibu shata ànẹ́bí sallam tó bá fẹ́ mu wàrà yóò lọ bí wọn kẹran sí lẹ́ǹkùlé wọ́yà ṣẹ́fún náà anábì òun bàtà rẹ̀ tó bá já yóò máa sọ fún rẹ̀ èyí tó bá dọ̀tí yóò máa nà fún rẹ̀ wọ́yọ̀rọ̀ ká ẹ̀ ń tàwọ̀ anábì òun mú aṣọ rẹ̀ tó bá ya yóò máa gan fún rẹ̀ tẹ́nì kan bá ní ẹgbẹ́ wa a máa ṣe nǹkan mi. wọ́yà akulu má a káàdì mi yìí anábì àpè ọmọ ọ̀dọ́ rẹ̀ nígbà pé ọyá come and eat with me ọyá jájọ jẹun ọmọ ọ̀dọ̀ wọ́n sì jọ máa jẹun wọ́n jọ máa jẹun nù àwò kan ọmọ ọmọ salama amúrù sọmọ̀pín bá náàbì jẹun nàdàbì fi ń sẹ́mì láà wọ̀kúlì bí yẹ̀mí ní kàwọ̀kúlì mímá yẹ̀lìk dárúkọ ọlọ́run ọba ọ̀dárúkọ ọlọ́run ti gbàgbé máa jẹun tó wọn wájú rẹ̀ oyé kó sì máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọmọ kékeré jama níjọ́ ló ti bá rẹ́fà rẹ̀ jẹun rẹ̀ ìwọ nìkan lọ́wọ́ nù kàntín ó fòun lẹ̀ tí ọmọ tó ọyá ìwọ̀n tó pé wọlé ọyá ẹfún náà lọ́kàn ọyá fún ọyá ìjájọ máa jẹ bá nàbí sinsinu sallallahu alaihi wasallam a ń sọ̀rọ̀ bàbá olówó sí ìmáàmù gan tán wọ́n bá jẹun rí ìwà wọ́n lọ nínú alọ wọ́n nígbà míì táwọn ìbá ti rí pé ọmọ yìí ó ti ṣiṣẹ́ látàárọ̀ anábẹ́ wa nílò lè sinmi yóò wá bọ́ síbi ọlọ yóò mọ̀ wá lọ fún rẹ̀ wọ́n yẹ́ sẹ́kẹ̀rẹ̀ ṣe amina súnkì wà ìhàmìlò ìlà ààrẹ anábẹ́ ọlọ sí ọjà yóò sì lọ lè ra nǹkan táwọn ìyàwó jẹ àtọmọ yóò sì gbé nǹkan lọ́wọ́ tí wọlé gbogbo sàábà tí wọ́n ti ń pàdé ẹ̀ anábẹ́ àní lè rántí fámílì ẹ̀ wọ̀nyí sọ́ọ̀kì olùjẹ́ ní ìyẹ̀wò ìfọ̀kìrà anábì tó bá pàdé olówó anábì ọba lọ́wọ́ yóò kì dáadáa á ẹ̀mọ̀kú náà wẹ́sìn wọ̀lùfọ̀kìrì tó bá pàdé ẹni tí ò ní kọ́bọ̀ anábì ó dì mà yọba sọ̀rọ̀ anábì ó kì anábì yọba lọ́wọ́ á nílé yàtọ̀ láàrin pé olówó nílé yàtí tálíkà wọ̀lùkẹ́bíra wọ̀sọ̀gíra àgbàlagbà anábì ó kì dáadáa wọ̀sọ̀gíra ọmọ kékeré anábì ó kì wọ́n lé anábì ò ní kọjá bí àwọn ọmọ kékeré wà illa an yusallima alayhi àti ká anábì ò ní ẹ̀yin bébí Ah, children salamu alaikum warahmatullah anabi okin wala kan àwọn náà ni wa alaikum salam warahmatullah wabarakatuh allahu akbar kò ní fojú pa ẹnìkan kan rẹ wọ́n yẹ́m ṣe mal armala tó bá gbọ́ pé wọ́n ní òpó ń bẹ́ńta anabi wọ́sọ lọ jáde kílọ́fẹ́ kílọ́fẹ́ tó ló ti sọ pé àfáàyí alàlà àrùmálàtí wal miskini kal mujahidi fi sabilillah anábì ní ẹni tí bá àdébìtà wá wí fún rẹ̀ wọ́n ní kò sí opó tí ó pàdé sáwọn alẹ́kùn ọkọ̀ òun kú àdébì ọdún tẹ́tí sí kílọ̀fẹ́ kílọ̀fẹ́ máa sọ máa sọ máa sọ nàbẹ̀ fojú kékeré wò wípé ọkọ̀ rẹ̀ tá a jọ ń ṣe náà ló ti lọ kílọ̀kan ti wá pẹ̀lú títí ẹ̀ wọ́n ní kọ́dà àtàlẹ̀ àbùtù àwọn ẹrú àwọn ẹrú tí wọ́n mọ̀nà lémá ànábì máa jòkó pẹ̀lú wọn ìyọ́mọ̀ yá àmì nínú ẹ̀sìn Islam Umar ibn Khattab látara ìtẹríba nàbẹ̀ wa Muhammad wọ́n níjọ́ kan ńlọ ọmọra anábí wọ́n ni ya Umar la tansana fi du'aik má gbàgbé mi tó bá díwájú ọlọ́run ní kàábà o pọ̀ bá ti ń sàdúwà fúnra rẹ̀ sàdúwà fi mi náà nígbà mi ti máa jọmọ̀ ya dákùnrán ti mi lóru jọmọ̀ rẹ̀ ní pé o sáà ọ̀ràn ti mi ni ó ní kọ́lọ̀hún sànú nígbà tẹ́lẹ̀ kí wọ́n sàdúwà fún un kí ló wá dé tí wọ́n lè sàdúwà fún wọn sallallahu alayhi wa sallam anábì sallallahu sallam yaqbalu al-hadiyya kò sí tẹ́ bùn tí ò ní gbà níbi tẹríba rẹ̀ bẹ́ẹ̀ bùn ní owó ńlá anábì ọgbà bẹ́ẹ̀ bùn anábì ní ọ̀sán yẹ ọ̀kan anábì ọgbà bẹ́ẹ̀ bùn làbídùn kan yẹ ọgbà yóò tún kí ń jọ́ kejì pé à àmọ́gún náà wà náà làbídùn ń dùn ilé ẹ̀wọ̀ mọ́tò ẹ̀ tí wọ́n mọ̀ bó ṣe rí sọ ọmọ tó wà lọ́wọ́ mọ́tò ló ń rí ọ̀rá kù ilé lòun fi wọ́n sì ti kọ́ tipẹ́ ṣé wọ́n máa ń yọ owó lára wọ́ọ̀lù ara ògiri ṣé wọ́n ń yọ owó lára ògiri ilé anabi a máa dúpẹ́ anabi sọ̀rọ̀ sọ́lá ńjọ́ kan látara àtẹríba rẹ̀ anabi ni láàbù sọ̀rọ̀ ni kama asọ̀rọ̀ ti nà sọ́ra ibùnà Maryam ẹ má máa yin èmi láyìn boro ìnáma ana abudun ẹrú ọlọ́run lèmi o fakulu abdullahi wa rasulu tẹ́ bá ti pè mí orúkọ tẹ́ máa pè mí ní kẹ́ ní ẹrú ọlọ́run àbí kẹ́ ló jìṣẹ́ ọlọ́run kẹ́nìkan máa pè mí ní orúkọ tí èsì tèmi o báwọn ọmọ lẹ́yìn ànábì isa tí wọ́n sì ń pè isa ní ọmọ ọlọ́run àbí ìkẹta ọlọ́run àbọ̀ ní búrúdà ọlọ́run bá fìdí bàbá kò ṣe rí wọ́n wá yanu yóò máa wá sọ nǹkan mi onílàwọ̀dá kàlámù tó kọ́rọ́ dùn níyà mílẹ̀ ẹni tí ìbá sọ láàrin ayé yìí wọn bá ti dá sọ́lọ́wọ́n bá sọ ń tán torí ẹ̀dáyé ọmọ khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́wọ́n bá ní sí mọ́dá ayémú ní kẹwàá sí mi àwọn àyìnbóró ẹgbẹ́ tó máa ní ya Rasulallah ya Muhammadu kìíní kan wọ́nranwọ́nran ẹ má pa níbi lọ́lọ́n bọ́ọ̀bà ní ya Allahu ni ó anabi yakulu ma alimasakin wọ́n nígbà mí àwọn alubára àwọn alubára wọ́n kàn yà sí masalasa anabi anabi wọn ẹ̀rẹ́ ha bá ń gbóúnjẹ ọya bàbá fọ́jú ma bọ̀ arọ wọ́n náà ma bọ̀ ọya wọ́n náà ma bọ̀ aká wọ́n náà ma bọ̀ ma bọ̀ wá ọya ẹ máa jẹun wọ́n máa jẹun pẹ̀lú anabi wọ́n yálà abumal atifal anabi a bá wọn ma kéékèèké ṣeré wọ́n yẹ sílò rọ́kìmá anabi yẹn a máa ẹbí anabi a so papọ̀ ẹ̀yọ́ màyá mi ìyá kan jọ kan látara ìtẹríba anábíwa muhammad sallam wọ́n níjọ́ kan anábí yìí jòkólẹ̀ ìyá kan wá dé anábí wa mú aṣọ tí yọ́ dàbúra ó ti kọ́kọ́ rú aṣọ kan ọwádà kan bo ọrùn anábí wa mú aṣọ yẹn wá tẹ́lẹ̀ bó sì tẹ́lẹ̀ ìyá arúgbó yẹn wá jòkó ń bẹ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà ní wọ́n ń bi ìkejì rẹ̀ pé ta ló lè jẹ́ arúgbó wo nìyẹn tá anábí wa mú aṣọ ọrùn rẹ̀ tọ́wá ah ó ní ẹ̀ mọ̀ òun ni ọmọ fún ànábì lọ́yàn lẹ́yìn ìgbà tí alimọ́tò sàdé àfi ànábì ilẹ̀ kí ni ànábì ń ṣe jama ń sàpọ́nlé àgbàlagbà ọwọ́ ni alùsùnà ni ọ́ ọwọ́ ń pariwo máwọn àgbàlagbà mọ́sálásí ó ní ìwọ́n ní ọdí gbẹ́sùn yìí ọwọ́ ń pariwo láwọn ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ìyá ẹ̀ tí wọ́n bá ṣe tó kú dẹ́ káàtó gan ọpọlọ ló fi kọ̀rẹ́tì ẹ̀ àti tẹríba tí wọ́n fi gbọ́ yé ayé kí ó ra wọn ṣe gbéraga o bẹ́yìn bá ti kí wúdí ń sí gbéraga ọmọlẹ́yìn ṣètọ́ ni ọlọ́mọsà ìsọ̀nù ń bẹ̀ anábì àwọn ọkọ̀ kan máa dìde fún lánàbì bá ń bọ̀ báyìí wọ́n níjọ́ kan anábì ń bọ̀ ń ṣe ń tẹ̀pá làwọn sábà bá dìde báwọn náà sì máa ń dìde fáwọn sí wa àtàwọn afá wọn yẹn ẹ̀yọ́ màyá mi anábì ní ẹ jókòó padà ẹ jókòó padà ẹ má máa dìde fún mi má báwọn ọba kèfèrí sí máa ń fẹ́ káwọn jẹ̀mọ́ àwọn kan máa dìde fún wọn àfa àbídí ayọ́fẹ́ kan lọ lè wá àwọn oògùn ẹ̀rù ẹ̀rù wọ́n máa ń ṣe sára o onígbẹ́rẹ̀ ẹ̀wọ́ aláfúnjẹ onítútù rẹ̀ tẹ̀sẹ̀kẹ́rù náà ń pè ẹ̀tọ́ bàbá tí wọ́n gbé nǹkan mi àdó àdógbàgbò mi ọlọ́mà pẹ̀lú ọmọ wọn tẹ́ẹ̀ ní ma tí wọ́n máa gbé yín dìde tó láàrín nígbà mẹ́ga bóògùn ọba mú àwọn ọmọlẹ́yìn wọn sì gba yín ní pé ṣé wọ́n bàbá bọ̀ ní tẹ́lẹ̀ joko rẹ̀ ní wọ́n ní kí ló dé ni wọ́n nídìí bẹ́ẹ̀ sáléwá dìde ká fi pàgbàlagbàlẹ̀ wọ́n ní ànábì dìde ńjọ́ kan nígbà tí bọ́ ọmọ rẹ̀ ó sì dìde ó sì lọ́lẹ̀ parí ẹlójọ́ rẹ̀ wọ́n ní ẹni tí ń wọ́n gbọ́dọ̀ dìde fóun tọ́ba ilé ro ànábì ní kó lè palẹ̀mọ́ àbí tí ó dé sí nínú náà lọ. wọ́n kó mú ní dáhìn kọ́ nìtì ọlọ́run ẹ dìde fèmí wọ́n náà ní kó mú ẹ dìde fèmí náà. nídìí bẹ́ẹ̀ kọ́lọ́mùsà ìwọlá ni kọ́lọ́mùsà ìṣàánú wa. nínú àwọn ìwà anábìwá muhammad sallallahu alayhi wa sallam adáwòl amana sẹ́rí yìí ó ṣe pàtàkì láwùjọ wa àtẹnití ṣe súnà àtẹnití ò ṣe àtọ̀pọ̀lọpọ̀ àwa ó mú amana amana nìkan ní nǹkan àkásí inú bàtà kọlára nábì ọlọ́ni ìnàlá ya múrùkùn àǹtò adúrí amánàtì ìlà àlìyà àwọn àmánà àwọn èèyàn ẹ máa kó fún wọn ẹ má jẹ àmánà ọlámánà mọ́lẹ̀ o ṣọ́tún nìsa aya 58 wọ́n lànà Muhammad sallam nínú àwọn ìwà rẹ̀ tó ga jù òun náà ni àmánà wọ́n ní kọ́dà kí wọ́n tó gbé dìde ló jíṣẹ́ ló ti gbajúmọ̀ nílùú maka pé al kí ni wọ́n máa ń pè al-amin al-amin òun náà ni pé trustworthy ẹni tó jẹ́ pé aṣekíní afọkàbalẹ̀ sí gbogbo àwọn kèfèrí ẹni bá ní góòlù ẹni bá lówó ẹni bá ní nǹkan tó wọ́n wọ́n ma wá kó lọ́dọ̀ Muhammad sàṣọ́là wọ́n ma lè tọ́jú ẹ̀sìn lọ́wọ́ níjọ́ tá níbi lọ Madina ẹ̀rí pé ànábì kọ́ wá sùn nínú léwu torí nǹkan méjì alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn assassin tí wọ́n jẹ́ Quraish tí wọ́n fẹ́ wá pa ànábì níjọ́ yẹn wọ́n ti dòrè ká nulẹ̀ ànábì fi mọ̀ pé wọ́n ń bọ̀ ànábì wa ní alì wọ̀sùn lérí bẹ́ẹ̀dì mi ìgbà tí mi ò bá jáde wọ́n rò pé èmi ni mo wà ní eré bẹ́ẹ̀dì ni ẹlẹ́ẹ̀kejì tó ń tí ànábì fi ní kálí ọwọ́ ànulẹ̀ òní pé tí n bá lọ tán gbogbo àwọn dúkìá àwọn kèfèrí èmi fẹ́ wọn àwọn ọ̀fẹ́ mi gbogbo dúkìá wọn ẹni lówó ẹni lásọ ẹni ní nǹkan tó wọ́n góòlù máa fi ti kálukú lé lọ́rọ̀ tí bá ti lọ Madina sọmọ pé ìwọ níjà bá ti dé ò ní sanwó mọ́ ó wò pé ọbọ́ta rẹ̀ ni owó rẹ̀ lọ nìyẹn anábì ètò bẹ́ẹ̀ o kọ́lọ́mọ́sọ̀ ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwà nábì àlùwọ̀fà òun náà ní ká pé àdéhùn àdéhùn àdéhùn yẹn Allahu akbar ọlọ́run sọ fọ́rọ̀ sọ ni wà arúfú bil ahadi innal ahada kana mas'ula ẹ máa ń tó àdéhùn o ọba lọ ń bọ̀ lágùn méjì ago méjì yẹn ni kọ wà ń bẹ̀ bọ́bá mọ̀ pé kò ní rọrùn pa tètè pé ọ̀ntọ̀ ń pè àdéhùn fẹ́ yí o má pè àmọ́kàn gbélé lọ́wọ́ ni African time eh kìí ṣe Islamic time kọ́lọ̀ mọ́sá ìsọ níbẹ̀ sọ́ràtútà kàyí sọ́tù Isra ayah 34 wọ́n ní nínú àwọn àdéhùn ànábì àdéhùn rẹ̀ ànábì wa muhammad ládéhùn pọ̀ wọ́n ní wọ́n pè nìkan ní abdullahi ọmọ abu alhamasa wọ́n lẹ́ni ọtajà fún ànábì muhammad sasala ànábì wa arúgbó san pé ó wá sọ fún ànábì pétọ̀ wọ́n mọ̀ ọ́n kà náà pé òní gbówó mi lọ ah, ẹ̀yọ́ máa yá ẹ bá ara jà ń bì kan ẹ máa rántí ọrùn gbọ̀n o ẹ máa rántí pé wa ò tó lẹ̀ o ẹ máa rántí pé a ní àmì ìfèrí kan lẹ̀ níbo lérí wa yìí ẹjẹ́ àmọ́ náà tipa àwọn jẹ̀lúbàbò tipa àwọn nìkọ́bù ká máa ṣe àdéhùn torí pé tá a bá ti ń ṣípa àdéhùn ẹ̀sìn là ń bà ló kọjẹ́ á sì lè bẹ̀sìn jẹ́ àwa lábàrà wa ló kọjẹ́ ẹni tá a wí yìí ọmọ àbú hamasa yìí olóòwò sọfà náà bí pẹ́tò ìwọ ní onígbòwò mi lọ ọ̀dà ẹjẹ́ àpàdé ń bí lásìkò dùwà ní aago mẹ́sàn-án ẹni tó ní kí ànábì ọwọ́ pàdé òun kóun gbowó òun lọ́wọ́ ẹ̀ ọgbàgbé níjọ́ kẹni ọgbàgbé níjọ́ kejì lọ́ba náà níjọ́ kẹta níbo níjọ́ kẹta lọ́ba lọ tí àwọn ti láwọn ọjọ́ pàdé láàrin ọjà lọ́ba bá níbi bẹ́ẹ̀ lágùn mẹ́sàn-án lẹ́yìn kẹta wa sallam ọ̀dọ́ yìí lẹ́kọ̀ọ́ onímìlá díẹ̀ wá ń jẹta wá lánàá mo tún wá lónìí àsìkò dùwà náà sì máa ń wá nítorí àsìkò dùwà làdéhùn tí tá a ṣe ana arùnà mọ́tò tàláṣe ẹ̀yìn àǹtẹ̀tẹ̀rúkà látijọ́ kẹta àtijọ́ mẹ́ta ní tí ń retí rẹ̀ báyìí àmọ́ arákùnrin yẹn ni áá ah, ah, kò sírò rẹ̀ wọ arákùnrin àdéhùn ni o kọ́lọ̀ mọ́síwá ń jàǹbá o nínú àwọn ìwà nábì àṣídìkù olódodo anábì ìṣípele yẹn ànábì ìbúyàn àmọ́ yóò sọ òdodo gbogbo àwọn adájọ́ mùsùlùmí ẹjẹ́ àlè lódodo ṣe ẹrú òdodo ọlọ́run dìde sọ fún wa ni pé ya ayọ́ alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run wa kunu ẹ máa rìn pẹ̀lú àwọn olódodo àwọn olódodo là ń kóra wá jẹun ọba fẹ́ gbódodo ní wábí sì wà láàrin àwọn olódodo ò lè gbódodo ẹ̀yọ́ eléyìí wà ní tauba wọ́n ní òjíṣẹ́ láti Muhammad sallam ní ma ń sọ òdodo gan nínú àwọn ìwà rẹ̀ wọ́n ní ìjọkàn anábì pé gbogbo ẹbí ipe etí mo rí ẹ̀yìn ẹ̀wà rí ẹ máa bọ̀ wá kẹwàá gbọ́ tuntun kẹwàá gbọ́ la ilaha illallah kẹ má sin àwọn òòṣà yìí má ọ wá pé gbogbo wọn tí òkè sọ̀fà anábì wa ní law akhbartukum anna khaylan bil wadi turidu an tughira alaykum tí ma sọ fún yín pé làǹkúnmí ńlá kan jáde lédè àpáta yìí tí ó bẹ́lù yín jìgà nísìnyí àkóńtò mọ̀sọ́dìkìyà ṣẹ́gbà pé òdodo ni mo sọ kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni má jẹ́rọ rọ́bùnà àlẹ́ yìí kankan dìbà ọ̀pàrọ̀ níjọ́ tá a ti ń bọ̀ rìn ṣe bí wọ́n náà àwọn ẹbí wa lọ ọ̀pàrọ̀ ni gbogbo wọn panu pọ̀ ni àwọn gbà pé torí ọ̀pàrọ̀ rí anábì wa ni wọ́n rán mi sí pípé kẹmàṣẹ́lá ìlàlá ibi tíjà ti wá dé abúláàdù wa náwọ́ sí ó ní tábàlákà ya Rasulullah ká dá fún ọ lẹ́nu rẹ̀ rán anábì wa ṣe sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe pèlè ọ̀wọ́ àfọ̀ǹdá wa tí wọ́n bá ti máa fún òdodo lọ ń sọ máa bá tiẹ̀ lọ wọ́n máa bú ọ wọ́n máa wá irọ́ irọ́ sí ọ lẹ́sẹ̀ wọ́n máa bà ọ lọ́kùn jẹ́ ìwọ́n máa wá bá ṣe lọ nítorí bí wọ́n ṣe yé ọ anábì wa dákẹ́ lọ́lọ́run ọwọ́ tí abúlá bí nà sí ọ̀hún ọwọ́ tó nà sí ọ̀hún kò ní sí nǹkan rí mọ́. máa àbílá aníwò máa lù wà máa kásáàdà gbogbo owó tó dì sílé ti ń gùn tó owó máa ń gùn yẹn aláwọ̀ ní owó náà kò ní sáǹfààní fún ma bọ́lá ṣe sí pẹ̀lẹ́ ni kọ́lọ́ máa jà sí àwọn ẹni ọlọ́run ẹni máa yá àmì ẹ̀sìn wa anábìwá dá mọ́lẹ̀ níjọ kan nígbà tí tí ń fún àwọn sàhábà ní kánsẹ́lì nípa ayé wọn anábì ní alaykum bis-sidq sẹ́mọ̀ pé lódodo lèmi ẹ̀yin ẹ̀ máa sọ dodo lẹ́nu sẹ́yìn ẹ máa sọ dodo níbi wá sí fa inna as-sidqa torí tẹ̀ bá sọ dodo lẹ́nu sẹ́ yahdi ila al-birri yóò sọ yín déyàn rè wal-birru yahdi di èèyàn èèyàn bú sì ní inú náà ní sekínì ní ọ̀padà ọ̀lẹ̀lẹ̀wọ̀ iṣẹ́ rẹ̀ tó bá ń ṣe bọ́ bá ti lódodo ń bẹ̀ kọ́sítọ́mà ò ní sá owó sì ní dá lọ́wọ́ rẹ̀ tórótóró ní ọmọ awáwo àmọ́ kò ní dá so orílẹ̀ kan tó ti gbá wọn gbin nì àgbàmọ̀ náà nù nì wọ́n tún máa sọ fún àwọn èèyàn pé ẹ má dọ́dọ̀ ẹ o mẹkáníìkì ó lè ní o kò ní ra bírèkì yẹn o télọ̀ ni ó lè ní o yọ̀gbà sọ yín fẹ́ lómi ní o tẹ́lómi bá tún sanwó ó tún fi owó tiẹ̀ náà lásán fún ẹni tó ti kọ́kọ́ gbá lákọ̀ọ́kọ́ gbogbo síta bá ń sẹ́jà lódodo nílẹ̀ yorùbá ní tá a máa sọ ni pé bọ́ọ̀ bá parọ́ kò lè dà fún wàláhì lọ́dọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ ọlọ́mọsán sọ nù àwọn olódodo jábẹ̀ abdullah nínú àwọn sàhábà nàbì oníjọ́ kan ó lé ànábì yàwó lọ́wọ́ ànábì yàwó lọ́wọ́ Allahu akbar òun á lọ lè sin owó nù ìjẹ́ kí lọ kọlù onígbà tó ń débẹ̀ jábìrì nígbà tó ń débẹ̀ ó lè anábì sàlám anábì kí dùwà lọ anábì bá sọ fún òun náà pé nígbà tó anábì sàlámà pé ayá òun náà kí kí yẹra kà méjì wà ká lé àdé ilé inú fàkọ̀dọ́ ni wà záàdà ni jábìrì ni anábì wá kó owó òun léun lọ́wọ́ anábì tó wá bùn lówó lẹ́yìn gbà yẹ pé mo bùn ó lélẹ̀ nítorí pé ó ti yáwó bẹ́ẹ̀ bá yẹ́lọ́mì lówó ẹ̀ẹ́sẹ̀ máa ṣàdúrà kọ́lọ̀ ní tó fi jẹ́ pé bí bá ti wá ní ọ̀fẹ́ fẹ́ yáwó lọ́wọ́ mi ti bá ti wó pé arákùnrin yóò ti yá kan jó ní ìtọ́ dá padà padà kúkú gbà ní tí mo ní ni mo bù ẹ̀mí wọ́n fi so máa ara wa amẹ́nisẹ́ pé ó padà ah, ń tè nínà mẹ́rin bá yá ìrìn lówó lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì ó sì gbowó ẹ̀ padà wọ́n sínú àkáǹtì rẹ̀ fi ó sì ti gba rẹ̀ pé ẹni tí ń yáwó nínú sòrò ńlá ànábì olódodo ni wà á gbowó rẹ̀ ànábì sòdodo pẹ̀lú ẹ̀ ó sì fún lówó rẹ̀ nínú àwọn àkàlà kọ̀rọ̀ sóòlù rahmatu nabi sàlá ànábì láàánú gan aláàlú ṣe fún àṣírí muhammad fún wa òní fàbímá rahmatin minallahi ní ìtàláhùn nínú àtúntà ṣe fún rẹ̀ ànábì ni pé ìrẹ́ ànábì ọ̀rọ̀ fáwọn èèyàn wàlẹ̀ òkun tàbàzọ́rọ̀ tọba lè ní gẹ̀rí kọlbì tẹ́mì rẹ̀ nípa tó burú lọ́nfà dúmìn haulik ò nílẹ́nìkan tí ọmọ tẹ̀lé ọ kò sẹ́nìkan tí wọ́n máa jòkó táwọn tí ń kanra àtàwọn tí wọ́n burú wọn náà nẹ́bí sàṣálà ń jọ kan ń kírun lọ́wọ́ fọ́sẹ́mi àbùká àtìfìlì ó sì gbọ́ tí ọmọ kan sunkún láàyè àwọn obìnrin ànábì wa ni mo fẹ́ ka súrà tó gùn tẹ́lẹ̀ mo wá ṣọ́ọ̀tì súrà yẹn nítorí àánú lérí ọmọ tí ń sunkún yẹn sallallahu alayhi wa sallam ẹ̀rọ àwọn ìyá wa pé èmi ò tún gba ọmọ yẹn nídìí fáì yọmọ wa sunkún tọba wá sálámà tán yóò ní ọfẹ́ bà mẹ́rùn jẹ́ ni ọfẹ́ ìrún tó di ìbàjẹ́ ọ̀rẹ́ dìtẹ́lẹ̀ ìrún tó di ìbàjẹ́ ọ̀rẹ́ dìtẹ́lẹ̀ sí ní mùsùlùmí tọ́mọ bá tún lè sọ́ọ̀fù mọ́sálásí gbé e jáde gbèsè kíni gbé e e jáde torí wo ò ní fọkàn sírun àwọn jàmọ́ àwọn ò ní fọkàn sírun ìmáàmù gan ni bá kàkà kúkà anẹ́dùn alẹ́ òun sọ́ọ̀tì súra yẹn nítorí àánú ti ń ṣe òun lára ọmọ yẹn àbí àánú tí yóò máa wà lẹ́mìí ìyá ẹ̀ láti tètè dá lóhùn àníbìsọ̀ sálà ń dọ́kan wọ́n ní kírun lọ́wọ́ ọ̀kan náà àwọn ọmọ ọmọ rẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ bàbá ń sọ ọmọ ọmọ ọmọ obìnrin tó wá ní kí ọkùnrin ọmọ ó sì wá sọ́dọ̀ wa Muhammad sallam umama ni wọ́n ń wa gbé dání ọmọ tí sẹ̀ńra ànábì ọmọ tó bá ti fẹ́ rò kú yóò gbé kalẹ̀ tó bá ti gbé kalẹ̀ àbí tó bá ti kú nírùkú yóò tún gbé dání tó bá fèrí kalẹ̀ yóò gbé kalẹ̀ bá nàbí sí kírun tán ní ẹjẹ wa sallallahu alaihi wa sallam anú sọmọ kékeré anábì ń ṣe kó tó bá lọ́wọ́ níjọ́ kan nínú georgiman wọ́n ní asani àti hussein àwọn tẹ̀sẹ̀ rìn ní máa ń bọ̀ kúrúkúrú kúrúkúrú kúrúkúrú ah, bàbá sì ti kú tó anábì ni wà lẹ́mú anna amúwádàkùn wà áwùládàkùn fìtínà sẹ́yìn ọ̀gbọ́n tó lọ́n sọ́nà ayà kan pé tó ẹ̀yìn èèyàn kò sọ́gbọ́n tẹ́ dá sí àwọn ọmọ yàmọ̀ dàní làmúlẹ́kọ̀ọ́ kan ó sallallahu alayhi wa sallam tí ìparí kó tó bàjẹ́ máa mùsùlùmí àwọn ọmọ wà lọ́wọ́ ẹ̀ ọlọ́mọsẹ̀ wa nínú àwọn àánú ànábì wa Muhammad wọ́n ní asani àtòsí nìgbàmí wọ́n wà bá ànábì ànábì ọwà káwọlélè báyìí nígbà tá a bá ń gun kútúpà kútúpà àwọn tá a gbé lókè àwọn ará ìpò lè bàtúmọ̀ yìí mi ànábì yóò ṣe gbà tí ẹ̀sìn bá wà ń lẹ̀ báyìí pé àwọn asani àtòsí ni wàá gun ànábì wọ́n máa wá sí kíni wọ́n máa wá dọ̀nù pẹ̀lú ẹ̀ ìgbà tí ń pèpè ah mo ní ibi akéwúdé náà rèé o ibi òjò mo dí irun lọ́wọ́ kọ̀dá kí àbí ìtọ́mọ̀ fi dí irun ànẹ́bì lọ́wọ́ ọmọ yóò gbọ́dọ̀ dí ìtànkọ lọ́wọ́ wọ́n bá gbé lọ́wọ́ ó sì tẹ̀sẹ̀dú márùn-ún ìṣẹ́dú márùn-ún ní tètú kọ kankan a ní tọ́yìnsì àti kákọ́ṣẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọmọ dáadáa nàbí sallam ta kọ́ṣẹ́ alkaram òun náà ni ká máa tọrẹ ká máa tọrẹ ọlọ́ni wa ma anfaqtum min shay ẹni bá ti ná nǹkan kékeré kan fọmọlàkejì fọwọ́ yóò kò lè fún ọlọ́run àrọ́ ní ìrọ́pò ọlọ́run ní òun ó fún ní mi ò wọ̀wọ̀ irun rọ́ọ̀sì kìín ọlọ́run lèmi ni máa ń sọ yẹn dolówó ẹ̀yẹn sáà máa ń ná bá ti ná ẹ máa retí tèmi bọ́ bá ti fẹ́ lówó kí lọ́ọ́ máa ṣe ọmọ náà ànábì wa wá tó àyà yíyé wà nínú wà nábì wà ní sọ́tù sàbáyé sọ̀tà kan ní Adam lọ́lọ́ sọ fún un nínú ya bun adam huwa umma nabi adam huwa ma nabi adam anfik ma na unfaka alik ade àwọn tí ó ma na fún wona ade wọn se bo ba ta na àwọn tó wà lábẹ́rẹ̀ àwọn tó wà lókè na wa se kin wọn wa sa na wona wo fún wọn lówó so àbí o tún fún wọn lówó o da se wọn bí ọ̀nà fẹ́ gba se lọ́dọ̀ àwọn ibo Ọlọ́run wọn ran ibo kan sí wona ẹni bá tin na Ọlọ́run la ma fún kọ̀ wá sẹ́nìkan tó tọrẹ tó ànẹ́bùwà Muhammad sallam ànẹ́bì yẹn sì ìṣòlówó àbá gbogbo tó bá ti ní ìmọ̀ fúnyàn ni nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn sàábà rẹ̀ wọ́n ní láyà dòdò fa ìlà ẹnìkan ní dọ́dọ̀ ànẹ́bì báyìí pé bùn mi mo ní ìdìkan báyìí kọ́ àsìkò kúò lọ́dọ̀ ànẹ́bì pẹ̀lú kó mú nǹkan yẹn kúò bóòlù anábì oṣù wá ṣe tó bá ní lápò yóò yọ jáde tí ọba ní yóò bí àwọn ìyàwó ẹ táwọn ìyàwó ọba ní yóò lè bí àwọn sàábà táwọn sàábà ọba ní yóò lè bí àwọn kèfèrí tí ì ṣe mùsùlùmí zaidi wa mashahana ebi baba alàgbà ni pastor anábì lè yàwó lọ́dọ̀ rẹ̀ ó lè yàwó lọ́dọ̀ rẹ̀ ṣe bí anábì fi sànú àwọn kan nígbà anábì wá lọ síbi jàǹdà kan zaidu wọn baba alàgbà yẹ wá tẹ̀lé anábì lọ́ba débi jànáza wọ́n sìnkú tán lọ́ba fọwọ́ kọ́ ànábì lọ́rùn ẹni kọ́ bá ń wọ́wọ́ ànábì ní okùnjọ́ mẹ́ta ó mọ́rún ní jí ń bẹ́ ilé ìlérí o èyí tí ń dìwọ́ lásán mú ànábì ní mọ́ bẹ̀ lérí owó ṣe wà sí fún wa ni sọ fún un kọ́ máa béèrè gbèsè dáadáa lọ́nà tó gbàdá wá sọ fún ìbínú àkémi ló tètè san gbèsè rẹ̀ àwọn méjì ló ṣe wà sí fún sallallahu alaihi wasallam arákùnrin umaru ni anẹ́bì ni umaru lọlé ọya wa lọlé fún ní oúnjẹ tayá lọ́wẹ́ wá tún fún ní 20 jìríkà jìríkà tànàbì sọ fún 20 sí pé 20 yẹn mo bùn látọwọ́ ara mi lẹ́yìn ìgbà tó bá dáde di oúnjẹ rẹ̀ padà arákùnrin wa ní umaru ọ̀gá yìí ní kò sírú ẹ̀rọ nígbà wọn délé nígbà gbogbo oúnjẹ tán ó ní wàláì gbogbo ọ̀nà láti test yẹn mo wá fẹ́ mà bí ìfaradà rẹ̀ àti sùúrù rẹ̀ ṣe tó ni mo ṣe wùwà tí mo wù ní mo mọ̀ mọ̀ síbẹ̀ nígbà mo ti wá ìgbà yìí mo ṣe ṣeun ẹni wọn rántí wa lóòótọ́ ló jẹ́ ashhadu an la ilaha illallah bó ṣe gba islam ó ní ìdajì dúkìá òun òun fún islam ẹ̀yọ́ màá yá mi tá a bá ń pé à ń ṣe súnà à ń ṣe súnà súnà pọ̀ owó ẹ̀yìn ìyá pátá ń dájẹ̀lẹ̀ báàbù ìjáàbù táwọn kọ́ṣẹ́ <laughs> àwọn aláàrí fún ayé tí ọmọ ayé yóò kò sí ìkankan láyé máa wàhálà ní ó ọlọ́mọsá ìṣàánú wa kọ́mọ̀já kó sínú wàhálà olùsọ́lá mọ́mọ́ sọ̀rọ̀sọ́lá ń jọ́kan wà lẹ́yìn ìlú ó sì dẹran lọ́bẹ̀ ọ̀kan náà kèfèrí lọ́bá ní ìrẹ́ ànábì ó sì fún mi lọ́kàn náà àwọn ẹran yìí ànábì ní sówó wọn mú kàn bẹ̀ ká mú kàn bẹ̀ lọ́bá mẹ́rin ní bá ń lọ ní bá ń wẹ̀ ní ẹmọjọ́ ti ń sìn ọwọ́ lọ bá ọwá sọ fún wọn pé òun ò rí nǹkan nítorí òun rí lónìí òun ò rẹ̀ arákùnrin kan ní dẹ̀rẹ́pẹ̀ òjíṣẹ́ kan tọ́lọ́sẹ̀ dé yẹn tọ́bọ́ ni mú ẹ̀yìn ẹ̀ lọ làwọn náà bá dà wá alẹ́bí ni wọ́n náà mú kan wọ́n náà mú kan wọ́n náà mú kan <laughs> wọ́n lè gbogbo àwọn olólùfẹ́ anábì àwọn onímọ̀lẹ́yà anábì kálukọ́ máa wá náwọ́ ọ̀dájìyàn wọ́lá ìgbogbo àwọn ará abúlé nígbà tí wọ́n gbẹ̀ràn yìí tán arákùnrin yẹn ní ẹ ti gbẹ̀ràn aslimu fa inna muhammad yuti ata'a man la yakhafu al-faqa arákùnrin yẹn bó ṣe rí ni ọ̀hún bí wọ́n ṣe ń ròyìn ẹnu bí sì máa ń tọrẹ nu àti rí ọ̀wà lè kọlọmọsà ìṣànú wa ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sùn abúlábùn abbas ó ní farasúlùlá ó ní òjíṣẹ́ wa àjíwádà bilkhair ó ní kò sẹ́ni tí ń tọrẹ tó mina rí ilé múrísàdà ó ní kọ́dà atẹ́gùn àgàn tí máa ń wọlé atẹ́gùn àgàn tí máa ń wọnú inú ilé tọ́jẹ́ pé yín máa ń yá wọlé báyìí ni ó ní bí sí yá wọlé yìí tí ń gba gbogbo everywhere wọlé nínú ilé wa ó ní kò tó ọrẹ ànábì bí ọrẹ ànábì sí máa ń gba ilé àwọn mùsùlùmí lọ wàkánà ajíwájà máa fi ramadan àmọ́ tó bá ramadan atẹ́gùn ọ̀rẹ́ yìí yóò tún wá lágbàá sí kò sílé kan tí wọ́n ní pé ah muhammad muhammad ó ti náà ní débi anabi ti náà ní débi anabi ti náà ní débi àti rọwọ́ ẹ̀ bàbá àmàmù wọn rọwọ́ yín rí o bẹ́ẹ̀ bá ti gbà bá ìyẹ́jọ́ kó ti ní ẹ sì yanjú ẹ̀ fáá tí ó fi tán bẹ̀ àkọ́ṣe ànábì o ẹ̀yọ́ màdínà bí wọ́n ẹ̀sìn wa wọ́n níjọ́ kan wọ́n gbé ninety thousand dirham fún ànábì nígbà tó bá gbé ninety million dollars fún yàn owó ní ìjọba fẹ́ súnmọ́ tó bá rí orun òní kún yàn ẹ̀yìn tí máa ya pláàdì ẹ̀rí sí bàbá lè máa mú ló ti máa ya pláàdì ẹ̀rí sí wọ́n ti gbé dọ́tà nẹ́bì anẹ́bì sí ni ẹgbẹ́ sórí ẹni ẹ̀ wọ́n ti gbé sórí ẹni anẹ́bì ni ẹ lè pe àwọn gbogbo àwọn opó àti tálíkà àtẹ́ni tó rí jẹwa anẹ́bì sì ń fún wọn lọ́kọ̀ọ̀kan títí tó fi ṣẹ́kù kankan lérí ẹni náà sallallahu alaihi wasallam ẹ̀yọ́ máa yá mi abbas njọ́ kan ọwọ́ bá anabi muhammad sallallahu ọ̀nkù rẹ̀ anabi ni ẹnìkan ló gbé góòlù yẹn wá mo sì mọ̀ pé ó ní bùkátà sí ó bùn mí ni ọya gbé góòlù yẹn abbas lọ́hùn sì gbé tì níbi tó wúwo dé òun ò rí pé òun mi anabi ni gbé gbogbo wọn góòlù èló ní ọ̀rọ̀ ìjọba anabi ni wọ́n pè mí náà nítorí náà ni mo sì bọ́ kò sírú ọ̀gá wa sallallahu alaihi wasallam olùkọ́ àgbà ẹ̀yẹ́ máa yára nínú ìsìlá wọ́n lè tó wá yà lẹ́nu pé wọ́n pẹ̀lú kan mú awwal ọmọ àfúrá ó lóun ṣe wá déjọ́ kan oye ọwá ní èrè ànábì sàlám nítorí òun mú wá fún òun náà ní àwọn ìbẹ́pẹ yìí àwọn èso yìí àwọn ọsàn kò ní lọ́wọ́ òun náà sáfẹ́ tọrẹ fún ànábì ànábì wọn náà oṣù tó wá bọ̀ mí nínú kò tí ì tó yìí ọ̀dà má lọ lásán dé mi náà gbọ́n ọya tẹ̀wọ́ rẹ̀ ó sì tẹ̀wọ́ ànábì sì lọ bí wọ́n kó góòlù sí góòlù tí wọ́n bùn ànábì sì bùn lẹ́kùn wọ́n kan ẹ̀kún wọ́n góòlù ànábì ní èmi náà bùn ọ wọ́n náà máa mọ eléyìí lọlé lọ́ba ìyanu pé òun ti dọ́ lọ́wọ́ pẹ̀lú náà ànábì náà rí àwọn ìyànà mú wá. sallallahu alayhi wa sallam ayọ́ máa mi nínú ẹ̀sìn wa ètò wa fọ́ ní ìjàmá wọn ní wàlláhi nígbà míì ànábì ò ní rí ní tí fi tọrọ ẹ lọ́wọ́ gbogbo àwọn tá a dá kọ́ lẹ́ẹ̀kan anábì wa sọ fún ìyàwó ní gàrí àti ìyàwó ráìsì àti ìyàwó ní sẹ̀mó ìpètọ́ oúnjẹ tí wọ́n jẹ lásìkò wọn anábì ó pètọ́ ibùta àlẹ́yà fàyíṣàjẹ́ àti nà sọ́dọ́kọ́ nàdìfà anábì wa fara ìpè wá àrójú tó ń lé nítorí bèèrè ìdúnra kò sí ń bí wá kálọ̀dọ̀ ìyàwó ní oúnjẹ ìyàwó lóúnjẹ ẹta ń jẹ fún olókọ mi ẹkọ sínú fáìlì mi tó wà lọ́dọ̀ yín tí ọ̀nà bá sí ní wàá san padà eléyìí ọgbọ́dọ̀ lọ lásán níbi o kò gbọ́dọ̀ lọlé lásán ẹ̀dá ọkọ̀ kí ló tó kù jama mùsùlùmí nínú wa níbo Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa arábìnrin kan ó lóun lo àsìkò tó pẹ́ tóun fi hun aṣọ kan fà nábì pípé wà nábì aṣọ yìí mẹsàgì tó ha ọwọ́ mi fi hun o lí àkìsúkà ha lẹ́kà kí n lè bá a fi wọ wa nábì lọ́rùn pé ó wù mí kó jẹ́ pé aṣọ tí mo fọwọ́ mi hun kó máa wà lọ́rùn wa nábì sallallahu alaihi wasallam àìmọye ọjọ́ oṣù ló fi wọn aṣọ yìí ó sì gbé fún anábì anábì wọ àwọn sàhábà wọn ní ah, aṣọ yìí fi ti ń òjíṣẹ́ ọlọ́ anábì ni tó barakallahu fi barakallahu fi arákùnrin kan bọ̀ lónà bá rí wọn ẹ bá ní a ah, aṣọ yìí dá ẹ má sàyè bùnmi lọ́sọ̀ yìí àwọn sàrápà ní ìró ìyàwó ṣe fún alábìnrin tó gbáṣọ wá sí àìmọye oṣù ló fi ṣe kí ló fi rẹ́ sí wàhálà alábìnrin tó wù ọ́ ó ló wù lọ́wọ́ bọ́ aṣọ lọ́rùn àdẹ́bìbá pa pẹ́pẹ́ àdẹ́bìbá gbélé lọ́wọ́ tó tọ́ máa lọ lè wọ̀ àwọn sàrápà wọn ní la ilaha illallah aṣọ ta ló fi ti bàbá yẹn sìn lọ́rọ̀ náà ó tún wọ́n fi ti sàrà ọ̀kan náà sábà wà lè bá arákùnrin yẹn lé ó ní ẹlójú kòkòrò ni yóò sọ ọmọ pé aṣọ yẹn wọ́n sì bùn rọ̀súlù sí ni rọ̀súlù sí láti aṣọ yẹn gan àmọ́ là pé àrùn kan bẹ lára àrùn ká pé dáadáa kan bẹ ní ara rẹ̀ láyìn rúdù fa ìlà ẹnìkan ò ní ẹbùn mi ò ní pẹ́kù sí dáadáa tó nídìí bẹ́ẹ̀ kí ló dé tó fi wá sàn kan báyìí ó ní mo fẹ́ kí a sọ yìí kọ́ pé òun ni wọ́n fi sinmi tí bá jáde láyé sọ̀hábà tí ń bi léèrè yìí ó ní wọ̀ká náà ti káfà náà la ó ní wọ̀lá ọlọ́run má nìyàn náà sẹ́ níjọ́ tó kú nígbà táwọn ará adé tí wọ́n dáṣọ tí wọ́n mú aṣọ yẹn ni wọ́n mú wọ́n fi sin ẹ̀yẹ́ máa yá ní ẹ̀sìn wa nínú àwọn ìwà nábì ó sùn rẹ̀ ìṣra lè á méjìlá ní o tẹ́ bá gbọ́ táwọn alùpùpù kan ń bú wa tí wọ́n ń pè kíní kan la jẹ́ kíní kan lárí bákan lárí àwọn ajíṣe bíi alùsùnà ní o tí wọ́n máa dànkan rúnú ẹ̀sìn ẹ tẹ́wú jama anábìsọ̀ ìtọ́ta ọlọ́run ni wàá ṣọ̀rọ̀ màrú ṣe dáadáa sáwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ anábì wá ní khairukum khairukum li ahlihi yẹn tó dájú láàrin yín òun náà lẹni tí ń ṣe dáadáa síyàwó àtàwọn ọmọ ẹ̀ wa ana khairukum li ahlihi ẹ̀ wá rí mi tí mo jòkó tì yín kò sẹ́ni tó lóore tó mi nínú ilé kò sẹ́ni tó dáa tó mi nínú yín nínú ilé èmi ń ṣe dáadáa sáwọn ìyàwó jù nínú gbogbo yín tẹ́jú kúlẹ̀ ẹ̀yin ọmọ yóò bí tó mi a máa dáadáa sáwọn ìyàwó àtọ́mẹ́ a bá wọn ṣẹ̀fẹ̀ a máa bá wọn jẹun wọn lànà bí ń gbà mí lónìí Aisha nígbà tó mọ̀ mi lẹ́ẹ̀kan níbo ló gbẹ́nu rẹ̀ sí ànábì wọn níbi ni àti bẹ̀rẹ̀ ànábì wọn gbẹ́nu rẹ̀ sí wọ́n fẹ́ fi sóòkì ní fún lọ fún nífẹ̀ẹ́ egun tó jẹkùn tó rí fọ́n gbangbe ànábì wọn gbé egun yọmọ wa la ìyàwó Aisha ọmọ wa pé kò sí nǹkan kan bẹ̀ á ní nǹkan fẹ́ mẹ́ yìí ti mẹ́fẹ́ náà ní itọ́ rẹ̀ wọ́n fẹ́ la sallallahu alayhi wa sallam èyí ma yá pínlẹ̀ islam nígbà míì kò ní pè ní orúkọ rẹ̀ já ya aisha tó yóò ní ya aisha àà ah, ah, inú ìyá náà dùn wọ́n náà mọ̀ ọ́ lè béèrè ó kí àwọn ìyàwó rẹ̀ lọ́dọ̀ àwọn àna rẹ̀ àríkẹ́ àsàkẹ́ àmàgbé ọmọ ọmọ ọmọ wọ́n bí ìyàwó Aisha wọ́n ní ìyàwó Aisha pé a máa ń rí ńgbà mẹ́ta nábì ọkàn jòkó nu létí òní jáde sí wa wọ́n ní anábì ṣiṣẹ́ ní o ṣé jìbìrì lè wọ́n ń gba kí olódò ẹ̀mí wọ́n ní rọ́ o anábì ṣiṣẹ́ ilé ni o iṣẹ́ wa táà máa ń ṣe tọ́jẹ́ iṣẹ́ ilé tóbi máa ń ṣeun ilẹ̀ anábì máa ń bá wa ṣe sallallahu alayhi wa sallam wa idha hanati as-salah bá sì kùrùn bá wa tó kharaja wa salla iṣẹ́ wọn wà ní dí ànábì lọ́wọ́ lọ́ọ̀fù ní dí ànábì lójú kọ́mọ́ sí lásìkò ànábì wá sí yóò wá jáde sí àwọn jàmá yóò wá lọ́dẹ kírun jàmá tánàbì bá ń tíráàpù kí fìyàwó lẹ̀ sílẹ̀ ànábì ó mú wọn lọ́wọ́ ẹni tí ń lọ ìjáde tí ń lọ kamato ní London ìjáde lẹ́yìn náà ń lọ Amẹ́ríkà ń lọ jáde ń lọ lẹ́yẹ tafóòmù ń lọ ẹni tí ń lọ jáde ẹlẹ́sìn náà tó lóun ṣe dáwà wọ́n ní kọlọ wéré kó ségíní kò dé wéré wọ́n lẹ́nu lé o yàyọ́ lẹ́dínà àmọ̀nà kú anfusakum wa ahlikum ọlọ́run ni ẹ sọ́ra yín àtàwọn ọmọ yín níbi iná ká má wọ̀ná kọlọ wéré kó dé wéré kíá sórí inú ilé rẹ̀ ọ̀ràn àyàn ni ibi tó ń lọ náfìlà ni ọ̀yọ́ màdá mi ní ẹ̀sìn wa wọ́n là nẹ́bí òmù wọn káwọn ìyàwó bá wá kí wọ́n mú je pé kankan sínú abọ́ tẹni tó bá lékè àpàdà débi yìí ni anábíwá muhammad sallallahu alaihi wasallam anábíwá mú lọ sí traveling yàwó aisha ó ní anábíwá muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan àwọn lọ́pọ̀ láwọn sọ̀hábà anábíwá dùn ún nú anábíwá tún ní èyí sọ̀hábà ẹ máa lọ lé o ẹ máa sọ lé o ẹ máa sọ lọ́nà lé mi náà ń bọ̀ o nígbà tá anábíwá wá rí àwọn sọ̀hábà yẹn má anábíwá ní aisha ká ló lè sáré jù ní èmi àti sallallahu alaihi wasallam nabasare nabasare ni yàwó aisha bá sì fọ́sì lọ́wọ́ gba fọ́ọ̀sì máa anábì lọ́wọ́ òòrò èé anábì oh, eh, kásàrà anábì kásàrà anábì kásàrà pẹ́tọ́ nabalọ bá àwọn sàábà tó kú ọba jọ ń ṣe gíní ọba jọ ń lọ torí pé anábì ọ̀fẹ́ rí kán rí ṣéèkì ní obìnrin kóbìnrin ọmọ sáré ọmọ ṣéèkì bọ́dì ẹ̀ ibẹ̀ làwọn afá súnà fi sọ pé àwọn akọrin ẹ̀sìn táwọn kọ́ àwọn obìnrin síta tí wọ́n ń ṣéèkì bọ́dì wọn wọn gbọ́kẹ́wé gbogbo àwọn ní orin ẹ̀sìn Islam orin wọ́nàwọ́nà yẹn wọ́n gbọ́ kéwúyé obìnrin obìnrin àfi àsáwọn èèyàn kì í tún wá jó wájú àwọn èèyàn ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa ẹ̀fìn mẹ́wàá kù kọ́lọ́mọ́sẹ̀ sọ̀rọ̀ wa rọrọ̀ ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa ẹ̀rí ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ó tún wá díjọ́ mi ànábì sallallahu ó tún ìrìn àjò tún wá pa wọ́n pọ̀ lẹ́yìn bí ọdún bí mélòó kan ànábì tún wá rántí pé ẹ̀yin sàábà ẹ̀ máa ń sún wájú àwọn àtúnjọ bẹ̀rẹ̀ ló ti yé wọ́n jọ bẹ̀rẹ̀ ìyàwó aṣà ni gbà ní wọ́n ti lára wọ́n ti lómi ládíẹ̀ wọ́n ti jọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Rasulu sallallahu alaihi wa sallam ayé lànàbí bá sáwájú wọn lànàbí bá ní fahada bitilika ẹ máa wulẹ̀ kanra ẹ fi eléyìí náà ẹ fi ṣe kíní ẹ fi dí tòkè lọ́rùn tíjú òní àwọn di wàhùn wàhùn kọlọmọsà ìsànú wa ǹjẹ́ wọ́n báyàwó rẹ̀ sí rí jẹ̀mọ́ mùsùlùmí ṣẹ́ ṣẹ̀ṣẹ̀ rí ṣé wọ́n rẹ̀ lẹ́nu tó bá ti wọlé báyìí ọjọ́ tó bá yín lè sùn nìyẹn ẹbí mílẹ̀ àbá ló sùn náà ẹbí mílẹ̀ àwọn tó fi bá ń pa yóò béèrè oúnjẹ wọ́n bá jẹun ọyẹ kò ní dá wọn kọ́dà a máa ń gbọ́ ẹjọ́ ọlọ́dọ̀ obìnrin ànábì kì àwọn ìyàwó rẹ̀ ṣeré rárá ẹ̀yàn máa yá nínú ẹ̀sìn wa ó ń jẹ́kùn ọlọ́ ìyá wa sọ̀fíyá ó fẹ́ gun ẹ̀sìn rẹ̀ oyè kọ̀ wá lè tọ́lá wọn kúrú díẹ̀ wọn ò wá láǹfààní àti lè gùn ànábì wá tẹ́ ẹ̀yìn lẹ̀ báyìí wọ́n wá gun ànábì lẹ́yìn wọ́n wá gun ẹ̀sìn tí wọ́n lè tún ẹlẹ́kùn fún ìyàwó rẹ̀ tẹ́bá dóde ẹbọ́lẹ́bọ́lẹ́bọ́lẹ́ alùsùnà ọ bọ́dẹ̀ tán lọ́wọ́ ní ẹdúró láti ẹdúró níbọ̀ ọ wà pẹ̀lú orúngbọ̀n rẹ̀ àti ṣòkòtò rẹ̀ tó tó lẹ́nu ọ wà wọ́n máa ní ah, àmọ́ alákọ̀wé làwọn eléyìí alákọ̀wé kọ́ súnnà ni anábìlọ́pọ̀ ọ̀fẹ́ ká máa àwọn ìyàwó wa ẹ̀yọ́ ma yá nínú ẹ̀sìn Islam ẹ̀yọ́ ma mi wọ́lọ́ ẹ̀wọ́n ní tó ànábì bá pè ewúrẹ́ ànábì ò nìkan lọ lè fún Khadija ó ti kú òun ti kú òun sàn wọ́n ti fi ẹ̀wà láyé àwọn ọ̀rẹ́ Khadija tí wọ́n jọ jẹ́ ìwọ̀ ìrọ̀ àwọn ọ̀rẹ́ Khadija tí wọ́n jọ jẹ́ ìrọ̀ ànábì bá pè ewúrẹ́ ànábì ò ní ẹ lè fún ìyá ọ̀kan ìyá ọ̀kan ìyá ọ̀kan wọ́n ní bóun wọ́n ti jẹ́ ìyàwó rẹ̀ sì kú gan ò nífẹ̀ẹ́ ambulance àti tọba ṣe kíní tọba wa kú ọ lè jáde súnà pẹ̀lú ẹnu lásán ọ jáde súnà pẹ̀lú kọ́ ọmọọ̀sẹ̀ súnà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìyàwó Aisha ọ là nábì olú ọmọ ọ̀dọ̀ kan rí nínú ilé gbáà ó kò ṣẹlẹ̀ rí wọ́n láì fọ́nrán àtàrí anábì olú kan nínú àwọn ìyàwó ẹ̀rí títí tí fi túká ọwá bẹ̀rẹ̀ sí lùú mú débi pé kọ́dá wọ́n mú jàlẹ̀ báàbù rẹ̀ wọ́n lè mú bá ń tàn súnà kọ́ ń bọ̀dá o súnà kọ́ yìí tó ń ṣe wo ìsìláàmù kọ́ ń ṣe yẹn o anábì ò lu obìnrin rí kí ló fẹ́ lu obìnrin fún ẹnìkan ò ní máa lu obìnrin àfẹ́ni tó fẹ́ tó fẹ́ sínà fún ó sọ níbẹ̀ ìyẹn ta òsì bí èkúté sọ́ọ̀sì ọ̀nà obìnrin kí lọ́nà ọmọ ọmọbìnrin ọmọ ọmọ kí bọ́lá ti dá yàtọ̀ bọ́lá ti dá wọn wọn náà bọ́ra rẹ̀ kó wọ́ra rẹ̀ kó wá wò ó ó rí pé not the same ara ti ẹni gbàyà àmọ́ ara ti ọ̀gbá ọlọ́run dá gbogbo pẹ̀lú kẹ́ni anábì yóò jáde yọ́lẹ̀ jòkó síbi kan ni anábì lóṣù kan lẹ́gbẹ̀ẹ́ kan tí nǹkan kírun tí ń jòkó mẹ́ táwọn ìyàwó rẹ̀ tí wọ́n gbé bùkátà kalẹ̀ àwọn lísìtì tó le lísìtì tó le tí òrí ọkọ̀ yẹn èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí èmi ọ̀rà yìí abubakar ìdè wọn ni aisha wọn náà bẹ́ẹ̀ umaru ìdè wọn ni abubuwa wọn náà bẹ́ẹ̀ wọn ni ẹ̀yẹ máa lọ ó di ẹ òun ni ọ̀gá tí ọkọ títí wá ní òun ṣe bùkátà alẹ́ láti ṣe kíni ọlọ́run ṣe wà á dá sí pé tó ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àlàáfíà ọ̀run dájú ilé ayé ìlọ ẹmú kanu méjèèjì wàlá àwọn obìnrin náà wọ́n ní àwọn mú àkẹ́rà torí ààyè ní ti ń ka àyà yìí ẹ̀yọ́ máa yáàbí nínú ẹ̀sìn wa anábì àmọ́ sí dáadáa sẹ́ni tí ì sí mùsùlùmí ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àti ń fèlè ẹni tí ó sì islam wọn ní ọpá wọn ò sì ní kó ju kọ́tà bẹ́ẹ̀ ni wọn ò ní kó máa lé parẹ̀ lábúrú wọn ò sì ní kó fara ní kọ́lá wọn ò ní kó gbà anábì máa lọ lè kí àwọn kiri yóò ó lè kí ọmọ kan ọmọ yẹn padà bú sí lọ́wọ́ ó ní kó sọ láyé lọ́la ọmọ sọ anábì olóhùn dúpẹ́ pé ọlọ́run sọmọ yẹn lọ́mọ àlìjánná anábì àmọ́ lọ́wọ́ gbogbo àwọn non-muslims anabi a máa sàpọ́nlé wọn anabi a máa ṣe déédé nínú déédé anabi inna Allah ya amuru bil adil wal ihsan ọlọ́run ní ká máa ṣe déédé anabi a máa ṣe déédé nínú àwọn déédé anabi òun ni pé láàrin àwọn ìyàwó rẹ̀ ní máa ṣe déédé yóò fún kálukú ní ilé kan náà oúnjẹ kan náà àsìkò tí ó lò lọ́dọ̀ wọn bákan kan náà níjọ́ kan ó wá wọn lọ́dọ̀ ìyá wa Ummu Salama anabi wà ń bẹ̀ ìbẹ̀rẹ̀ orun kan ìyá wa Ummu Salama wọn ni wọ́n gbé oúnjẹ lọ́wọ́ wọ́n fẹ́ lọlẹ̀ fún anábì lóúnjẹ ìyàwó Aisha ń bọ̀ wọ́n wá gbóòrùn oúnjẹ ní pé oúnjẹ yìí ó wà delicious oye or tasty àbí oúnjẹ yẹn dùn gan wọ́n wọ́n bá wọ́n sì máa ṣe oúnjẹ tó dùn fún arákùnrin yìí àwọn alọ́yẹ ká máa ṣe eléyìí gbogbo eléyìí eré ṣèjà nu lé o bàbá masina kìí ṣèjà o ìjà kọ́ òun o oore lè yìí ni o kẹ́nìkan máa fi wọ́n máa fi oúnjẹ bẹ̀ ọ́ pé ẹ máa bọ̀ ń bí ẹ máa bọ̀ lọ́hùn oore ni o anẹ́bíwá muhammadu sallam ó jòkólẹ̀ yàwó àìsà bá dìde lẹ̀ nígbàtí owó yìí gbé wọn wọ́n sì mú bí òkúta kan wọ́n bá fi sọ àwo yẹn lọ́bá bẹ́sí méjì ló jẹ bá dálẹ̀ anẹ́bíwá muhammadu sallam anẹ́bí ní kúlù anẹ́bíwá mú ọwọ́ ọwọ́ fi pa abọ́ yẹn papọ̀ àwọn písìsì yẹn ọwọ́ gbé lọ́dọ̀ àwọn sàábà àwọn sàábà wọn ní yàrá ìyàwó àìsà pẹ̀lú ànábì kúlù ẹ̀jẹ̀ o gáárà tí ó mọ̀ kún owó ló o gáárà tí ó mọ̀ kún owó o èèyàn rẹ̀ ni o gáárà tí ó mọ̀ kún èèyàn rẹ̀ ni o èèyàn dáadáa ni o owó ni o owó ni àdámà wọn ni anábì wa ni tá a ṣe ni pé tọ́ nígbà jẹun tán yìí yá wa Aisha anábì ni wá ń bí irú abọ́ ìtumọ̀ rà fún wọn náà lè mú wá ó mú sálámù wá ń bí anábì ah, wa kú èyí tọ́ fọ́ ó kú fẹ́ni ọ̀fọ́ sallallahu sallam anabi wa fún etí ọ̀fọ́ ó kó fẹ́ ni tí àwọ̀ rẹ̀ tó ségiri ẹni táwọ̀ rẹ̀ ọ̀fọ́ tọ́ anabi ní kálukú ọmọ lọ déédéé nù jẹ̀má àmọ́ kọ́ wá ọjọ́ wáyà sí ó sì ṣe báyìí tán tọ́ àmọ́ pé ìyàwó rẹ̀ ni tọ́ àmọ́ pé má dẹ̀ran kó nulẹ̀ bàbá ọgbọ́n lè yanjú ẹ̀ kọ́lọ́mọ́sà ìsànù wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ma ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ̀ ẹ̀rí lára déédéé ànábì arábìnrin kan jalè lọ́dún kan alimaxumiya ni wọ́n pè Usama wọ́n á lọ lè bá wọ́n mọ̀ pé ànábì fẹ́ràn Usama yìí pé kọ́dà kọ́ bá wọn lu ẹsẹ̀ lọ́dọ̀ ànábì kí ànábì ọmọ dáṣẹ̀ rí àfọ ká ànábì ọmọ gè lọ́wọ́ torí ó gbé nǹkan tó ẹ̀fì tó lágbára gan tí wọ́n lè torí ẹ̀gẹ́ lọ́wọ́ ànábì wa ní Usama wọn náà sì bọ̀ àdọ̀ mi èmi máa ń ṣe déédéé wàlẹ́dì nafsi bi yadihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ̀lẹ̀ ọ̀rẹ́ mo fi búra láwùká náà ti Fatima tàbí ń tàrọ Muhammadin tó bá jẹ́ ọmọ mi Fatima lọ́ba jarí olè tí Maksumi yà já lápàtà àtúnyàdà wàláhì ń jẹ ọwọ́ rẹ̀ ẹgbẹ́ àìsí dédé iná lọ fa gbogbo wàhálà lẹ́lẹ́dẹ̀ yìí kọ́lọ̀ ń sànú wa ẹni tó gbé ẹyin wọ́n máa ti málé ẹni tó gbé màálù wọ́n fìrí rẹ̀ ìjọyìn tí ẹni táwọn ẹbí ń jalè ní ohun tó fa corruption yẹn o kò sẹ́nìkan tí ó bá wí nítorí ó láwọn èèyàn lókè lọ́hùn ọ̀kan tí wọ́n ti kìtì tí ò kó lérí ọ̀gá àwọn owó náà pẹ̀ lábújá ọmọ ọlọ́pàá nǹkan tí máa ń lu jìbìtì báyìí tó ti kọ́lọ́ Eh, kò sí nǹkan kan àìsí déédéé náà àwọn kan wọ́n sì ń lúgọ ti rọ́ wọ́n sì mọ̀ pé rọ́ ni eh? nínú dáadáa anábì nípa anábà Muhammad sallallahu alaihi wasallam anábì a máa ṣe ìbádà ìbádà ìbádà gbogbo wà dáadáa yìí kò yọ àárín wa tọ́lọ́nlẹ̀ a máa ṣe náfìlà wa abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin ọlọ́run ni máa sin ọlọ́run tí kú fi dé ní suratul hijr aya 99 yàwó ayíta ní anábìjọ kan wọ́n dìde lóru hatta tatafattara qadama gìgísẹ̀ rẹ̀ ni wọ́n ń fẹ́ máa sun ẹ̀jẹ̀ látara dídúró pẹ́ lérí ìbádà òun wá ní ìrẹ́ ànábì tó bí wọ́n ti forí jìn ọ́ ẹsẹ̀ tó ṣe àtẹ̀yí tó ṣẹ̀ ànábì ní àfàlà àkúnnù abdan ṣàkúrọ ṣéyìn ní dúpẹ́ ni èyí tí ń ṣe yìí fi ń dúpẹ́ ni bọ́lọ̀ bá sọ̀rọ̀ fún ni a máa dúpẹ́ ni yàwá ọmọ sáúdà nínú àwọn òun ni wọ́n fẹ́ lẹ́yìn Khadija ká fẹ́ àwọn ìyàwó mi nígbàtàdìjá kú sáúdà ni wọ́n fẹ́ sáúdà ìbílá anábì sanáfílà lóòrùn jọ kan òun wá yọ gẹ́lẹ́gẹ́lẹ́ òun wá lọ lẹ́tò sẹ́yìn rẹ̀ anábì ọmọ wọ́n anábì wá pẹ́ fara títí títí nígbàtà wọn fọ́rù kú ah ó tún wá pẹ́ nígbà wá yá omi wá ń kán nínú mú tòun omi ni wá ń kán nínú mú òun wá ah alákùnrin ò ní dìde anábì máa ń pẹ́ mi náfílà kan nígbà wọn sálámà tán anábì ní ọwọ́ abẹ́ ó ní à ah, ẹ̀pẹ́ ọmọ nígbà ọ̀yá ọ̀fìnkẹ́ lọ́wọ́kọ́ ní nígbà ọ̀yá omi ń tẹ̀lé ẹ̀jẹ̀ ló kù sí táàrẹ̀ tí sẹ́fí ní sẹ́mí Allahu liman hamida torí wọn kú ànábì lẹ́fẹ̀ẹ́ gan wọ́n tà ànábì bá fẹ́ rẹ̀ ọ̀dọ̀ ọmọ sáwọ́dá ní máa lọ àwọn ẹ̀fẹ́ àwọn gbáǹkọ́ bẹ̀fẹ̀ tẹ́yìn ojú ilẹ̀ tí tínú yọ máa dùn yọ gbàgbé pé wọ́n ti sọ òun yọ gbàgbé pé wọ́n jẹ gbèsè ó wà lẹ́nu ọmọ sáwọ́dá wọ́n wá lójú ọkọ́dé olójú okó gbogbo ẹ̀ sílẹ̀ kò ní túnmà àrójú ẹ̀lẹ́ àrẹ́fẹ́ àrí kankan kọ́lọ̀n sọ níbi àbúrú bẹ́ẹ̀ òzèfà olóòkun lẹ́yìn ànábì ó ní náfílà yẹn òun kàn sùn ọ̀dà nábì jọ lánàbì wáyé jáyẹ náfílà papọ̀ àwọn máa ti tààjú di papọ̀ tàbá wà nulẹ̀ ayé lọ rí fídíà sí mọ́sálásí lápapọ̀ ànábì ní àbí òzèfà ní ànábì kabakara nígbò tún yá wọ́n parí ó tún ka nìsa nígbò tún yá ó tún padà sí alẹ́mọ̀ra ó tún ka àwọn àdílẹ̀ lòun ní tọ́ àdúpẹ́lẹ́ ni nígbà wọn bá rùkú ó ní wàkánà rùkú òhun mísìlẹ̀ kìyàmì ó ní dédé àsìkò tó lò ní kìyàm lérí ìdúró dédé àsìkò yẹn náà ló lò nígbà tó rùkú mo sá sí farada ọwọ́ ọ̀pẹ̀lẹ̀ gbé sojúdù ní sojúdù ní pẹ́ntì ẹ̀ ó ní wà láàrín fẹ́rẹ́ kalẹ̀ báyìí wàkánà sojúdù kọ̀rí ìbọn mẹ́rù kó èdè ó ní àsìkò tí ń tí lókùn tí àsìkò tá fi ṣe sojúdù tó fi bá àsìkò tá fi rùkú àdúrà nàbí wa muhammad sallam aládùúwà lànàbí tí challenge bá dé challenge máa dénú ẹbí jama yóò dé bá umu yóò dé bá abu yóò dé bá gbogbo mùsùlùmí àtẹnitọ́fẹ́ àtẹnitọ́fẹ́ mọ́lọ́lẹ́ lóògùn ẹ̀sìn mọ́lọ́dún jálàbí ẹ má sọ sà àdúrà lànàbí wọn ṣe kí ni ní ma ṣe wọ́n ní àdúrà rẹ̀ náà ní àsìkárù sọ̀bá wà ní masá àtàmà ń kà yẹn ẹ lè wá ìwé sítádẹ́ẹ̀lì ẹni tí ọba ní kó lè ra bọ́ bá ti ka àdúrà rọ àtìrọ̀lẹ́ ń bẹ̀ ó ti ṣe àdúrà tá ànábì máa ń ṣe lójúmọ́ ọlọ́run ọmọ dáàbò bò ọ ọlọ́run ọba ó sì máa fún ọ tó jẹ ọlọ́run ọba ó sì máa fi ẹsùn àwọn tí wọ́n rántí rẹ̀ nǹkan mẹ́ta tó rí lára àsìkárù sọ̀bá kájà àwọn ìyàwó ọmọ ọ wọ́n ní àdúrà nábì tó ga jù náà ní rọ́bà àti náà fi dúnìyà asana wọ́n fi àkàrà asana wọ́kìnà àdábà náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ànábì ọ̀rọ̀ ayé sá ó sùn jọ kan ọwọ́ sùn lè rí ẹni umaru wa dé umaru ní ah, gbogbo ẹ̀gbẹ́gbẹ́ rẹ ló ti ní ìlà yìí tí ẹni fàṣílá àwọn ọba sọ́rọ́kẹ́ sọ̀rọ̀ eré ibùsùn ńlá ni wọ́n sùn anábì ní àwa ń tiwa wọn ọ̀dá wa fáyé ọ̀run ni wọ́n dá wa fún ọ̀run wọ́n dá wa fún a máa tàrídọ̀ à ń takùn láhùn dúnìá wọ́n lẹ́nà àkàrà àwọn ni wọ́n láyé àmọ́ wà lálọ́run ọ̀run sì dá ju ayé lọ èyí máa yá mi nínú ẹ̀sìn wa musa oye ẹfẹ̀ tí ọba ti ṣerọ́ ń bẹ̀ sunna má parọ́ torí pé ọ̀fẹ́ pa àwọn èèyàn lẹ́nu ànábì yìí parọ́ oníjọ́ kan arábìnrin kan wá ó ní àdábì mọ́ṣá yìí fún mi ní àdúà sàdúà fún mi kí n wà lìjánà ànábì ní ìyá ọmọ fúlàn ìwọ ń mú lágbájá kọ́ yẹn iná lìjánà tà látàdé kúlù ha àjùzù arúgbó ni wọ́n àlìjánà tí ọlọ́run bá dá arúgbó kan ò ní wà bẹ́ẹ̀ arábìnrin bá bẹ̀rẹ̀ sí sunkún pé anábì ní arúgbó ní wọ àlìjánná o kí ló wá dé tó wọ́n á dàgbà tó báyìí tó ọlọ́run tó wọ́n ti kú ní látọ̀dọ́ anábì wá ní ẹ̀lẹ́ ìbá ọya ẹni kún mọ̀ kan kó lè bá ya ti ń lọ yẹn ya arúgbó yẹn akhbiruha ẹ̀lẹ́ ìbá wípé yìí tí ń sọ ni pé la tadkhulu la tadkhulu àlìjánná wa hiya ajuz kò ní wọ àlìjánná pẹ̀lú fọ́tò arúgbó yìí gbogbo ẹni tí wọ́n wà àlìjánná age of 33 ni gbogbo wa àtọkùnrin wa àtobìnrin wa ànábì bá tẹ̀fẹ̀ arábìnrin bá bẹ̀rẹ̀ sí rẹ̀ padà ànábì sẹ́yìn pẹ́tọ́lọ́ ní náà ṣá anáhùn náà ṣá ahọ́jà àlìnáhùn àbùkárà orùban àtàràọ̀bà sọ́tòlù wá pẹ́ àyà 35 gbogbo àwọn obìnrin tá a bá dásá di janna àwọn ọmọ ọmọ wa yìí ẹni ẹ̀yìn bá kán láyé mi wọ́n fún lẹ́yìn mi lọ́hùn ẹni ara rẹ̀ bá sújọ wọ́n fún lára tó fresh age of 33 ni gbogbo àwọn ọmọ yẹn wọ àdìjánná kọ́lọ́ mọ́sàtà wà náà ṣe mọ́ sùúrù ànábì sallallahu alaihi wasallam wasbir kama sabara ulul azmi minar rusul ṣe sùúrù ìwà ànábì báwọn ànábì ọlọ́run ta fún lókun báwọn náà ṣe ṣe sùúrù àwọn àlùfáà wa wọ́n ní wọ́lọ́ wọ́lọ́ ànábì lọ sójú ogun Uhud wọ́n sì kan ọ̀kan náà àwọn èèyàn rẹ̀ wájú ń bí níta ànábì wa ń sọ lẹ́yìn gbàtẹ́jẹ̀ ń dà lẹ́nu ni pé Allahumma ihdi qawmi fa innahum la ya'lamun wọn ọmọ ní ọlọ́mọ fún wọn mọ̀nà kẹsẹ́ bá ànábì ń ṣépèlé wọn lárúbáwá kan wá sí mọ́sálásí lọ́ba bẹ̀rẹ̀ sí tọ̀ sí inú mọ́sálásí àwọn sábà fẹ́ dìde wọn fẹ́ máa lù anábì ní ẹjọ́ parí tọ́ rẹ̀ ẹ má dàtọ̀ máa ń dì nígbà wá tọ̀tàn anábì ní sórí bí àrùn ti ọlọ́run à bẹ́ẹ̀ à ń ka lónìí ọlọ́run alámọ̀dá hamni wa muhammada ọlọ́run kẹ́mi àti muhammad oníṣòro wà látàrí hamana ahada gbogbo àwọn tí wọ́n fẹ́ lù mí má kí àwọn pẹ̀lú àwọn anábì wá ní àdúrà rẹ̀ ò tí ì pé sọ anábìsẹ̀ sùúrù pé ẹjọ́ tọ̀ rẹ̀ tán alárúbáwọ̀ òpó ni ọ̀rọ̀ yé níbi ibẹ̀ anábì máa ṣe sùúrù wọn kì í kánjú yàwó Aisha wọn wallahi anábì máa ṣe sùúrù lérí díkìl hayat kí nǹkan lè tí nǹkan bá lè anábì tọrọ bára àfáà tí ń jíṣẹ́ ọlọ́run yóò máa rọ̀ yóò sì máa lè àfẹni tí ìfà jíṣẹ́ ọlọ́run òdodo lóko kódà bọ́ ń parọ́ kan yóò máa rọ̀ yóò tún máa lé ní ẹ̀já làmọ́lẹ̀ wàhálù bídíà náà ń sọ́fà wọn náà ń dààmú tí ó wá ọjọ́ díẹ̀ títí òní rí tí ó lè alágbèbá alágbèbá òní mú wá tí tó tún wá nǹkan míì kó lè bọ́ kó dẹ̀ni púrógámù ọlọ́run lérí ayé ni kò sẹ́nìkan tó lè bọ́ ń bẹ̀ Jonathan ọwọ́ àdáná ń bẹ nílùú lánàá pẹ̀lú pé taroku léni báyìí ń bẹ lọ́wọ́ ẹ̀rù báyìí jàmá mùsùlùmí nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ ń sànù wa jàmá ẹ̀rí lárúbáwá yìí ah, anábì padà wá ṣe dáadáa fún èyí tí ń bá lọ òun náà ni ọ̀rọ̀ ajáàmù anábì wa muhammad sallallahu alaihi wasallam anábì ni ìyàwó aisha ni máa tún kọ́dù fi bayti rasulillah shahrain oṣù méjì àwọn òsì ní dáná nínú ilé anábì oṣù méjì àwọn kan máa jẹ làbídùn àti omi ọ̀tán síbẹ̀ anábì yẹ wá lórí tọrọ bára ẹbùnmi sórí wà pátọ̀ bá ti ń kalẹ̀kùn àwọn èèyàn pé ẹbùnmi ọ̀rọ̀ rẹ̀ ò ní ní wéètì máa

ẹni bá sẹ́ wọ́n jọ jàwọ́ sáré ànábì rẹ̀ tó ń tẹ̀lé ọlọ́ni kòtìlà àfọwà wọ́n sàmójú kó fáwọn èèyàn wọ́n amru bil urfi wọ́n ààrẹ alìjáìlì kú lọ́dọ̀ àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan ni wọ́n yẹ sàmójú kó ṣọ́tọ̀lá àárọ̀ ẹ̀yọ́ máa yá mẹ́rin ẹ̀sìn wa wọ́n pẹ̀lú kan ní gáúrà pé ọmọ harry alánàbí gáwọ́rọ̀ bá yọ sáà nábì pẹ̀lú dà gáwọ́rọ̀ ní Muhammad wo kékó wọlẹ̀ anábì bẹ́ẹ̀ tiẹ̀ ní lọ́ba jí pẹ́pẹ́pẹ́ lọ́ba náà sí máa ń yẹ múná òkà mi nì ta ni wọ́n là ó lọ́wọ́ mi bí ta ni ó ní kí n má bẹ̀ ọ́dẹ́ nílé <laughs> eré yọ bẹ̀lẹ̀ á bẹ̀ ilé ó ní máa ń yẹ múná òkà mi nì ta ló lè dí mi lọ́wọ́ tẹ̀ fi ní bẹ̀ ọ́dẹ́ rí anábì wa sọ pẹ̀lú yẹkín pẹ̀lú ìgbára lọ́lọ́run pẹ̀lú ìmánì pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú nífọ̀kànṣí nínú gbígbàdúrà ànábì ní Allah Allah tó ń báyìí ayẹ́sí gbà ìdá sí bọ́lẹ̀ ànábì bá mú ìdá yẹn padà ànábì mú dáyẹ ànábì ní tọ́ dọ́rọ̀ máa yẹ múná òkà mi ta ni ó gbà wọn náà lẹ̀ lọ́wọ́ mi lẹ́nu tí èfi ní sọ eré rẹ̀ kalẹ̀ <sighs> bàbá gbẹ̀rẹ̀ sí máa wo òun ọ̀lọ́lọ̀ kẹfẹ̀rí ọ̀lọ́lọ̀ ó Muhammad ìwọ Muhammad kún khaira akhirin sórí tó mú lọ́wọ́ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ṣe dáadáa pẹ̀lú ẹ̀ torí èyà dáadáa ni ọ la ilaha illallah muhammadu rasulullah fa'afa anhu fatarakahu anabi ni tọ́ ma wá lọ ma wá lọ èyàn dáadáa tó pè mí ìyẹn wà ṣe bẹ́ẹ̀ fún ọ ma wá lọ nígbà tó dọ́dọ̀ àwọn kèfèrí ó ní jíìtù kún mí ndè xẹ́rì náà ó níbi tí ti ń bọ̀ lẹ́nu kú mi sẹ́rẹ́ mi wá sí lọ́wọ́ kò sírú ẹ̀ nínú gbogbo wa kò sì sírú ẹ̀ nínú gbogbo ẹ̀dá tó lọ dà lùbẹ́yì ọmọ àtọ́mì òun tiẹ̀ ẹ̀ mọ́ tó ṣe fà nábì ọ̀rẹ́ nìkan ọ̀nà ọmọ kékeré kan lọ lé ànábì pé kọ́ lọ lè mú irun wá nínú ànábì lùbẹ́ẹ̀dù ọwọ́ lọ irun yẹn ọ lọ irun yẹn mọ́ kọ́ǹpù wọ́n wá pe orúkọ burúkú sí wọ́n lọ lè kí sí ẹgbẹ́ àbàtà ẹgbẹ́ kànga kan ibi kọ́ máa tutù síbẹ̀ ọlọ́run tẹ kádàrá ẹ ànábì ọ̀gẹ́ ti ara ẹ̀ mọ́ àmọ́ kò débi koran kò sì débi wáàyí wọ́n nígbà mí gan ànábì ọ̀sán fáwọn ìyàwó rẹ̀ pé mo ti dọ́dọ̀ rẹ̀ kan ah yóò ní ẹ̀ wábì níbi kíní ẹ̀ lédè asasi ẹnìkan kò ní mọ̀ nù wa bí wọ́n bá sàṣẹ wa kò ní mu wa ọlọ́run máa ma ṣe bẹ́ẹ̀ kó lè sọ fún wa pátá sí ń bẹ́ẹ̀ ọlọ́run máa ma ṣe bẹ́ẹ̀ kó lè fún wọn ní agbára táwọn máa fi ká àṣàṣíkò lára màláìka méjì wá sọ̀kalẹ̀ ọlọ́run wá ní kí wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú kúlà àwòdù bàbẹ̀ falaki àti kúlà àwòdù bàbẹ̀ náà wọ́n wá bẹ̀rẹ̀ síkà ìdè wá ń tú ìdè wá ń tú ìdè wá ń tú wọ́n wá sọ fún ànábì wọ́n wá pè lùbẹ́ì dùwá lùbẹ́ì ànábì ní lùbẹ́ì wọ́n ló kó nǹkan jọ nítorí mi lùbẹ́ì lùbẹ́ì ọlọ́run ọba ọfẹ́ sọ súrà yìí kalẹ̀ ní ọwá fi gbèsè pírátíkà nídìí bẹ́ẹ̀ mọ́ yọ ń dáadé máa bá tiẹ̀ lọ sáà máa bá tiẹ̀ lọ wọ́n bá jẹ́ ọ̀rọ̀ ìjẹ̀mọ́ àbó ló ń ṣe jẹ̀mọ́ gbogbo àwọn àgbààgbà kò rẹ́ ìṣì tí wọ́n ní ànábìlà tí wọ́n lé kó mọ́kà tí wọ́n jó dún mú ẹrù rẹ̀ tí wọ́n jó dún mú dúkìá rẹ̀ tí wọ́n lé kún lu bàbá rẹ̀ nígbà anábì dé lẹ́yìn ọdún mẹ́sàn-án sí mẹ́wàá wúwo àgbàlagbà táwí wọ́n ti darúgbó àwọn alágbára náà wọ́n ti dọ̀lẹ àwọn olówó náà wọ́n ti dọ̀lọ̀sì anábì wa ní tọ́ mo dé sí maka máa zọ̀ náà tún àná ìfá ìlú bí kùmọ̀lì yàwó kí lọ́rọ̀ pé ń ṣe fún ilé ẹ̀yin bàbá ẹ̀ ẹ̀yin alágbára àná ẹ̀yin olówó àná ẹ̀yin gbajúmọ̀ àná kí lọ́rọ̀ pé mo gbogbo wọn ni wá dérí kodò wọn wulẹ̀ ẹgbọ́n tí wọ́n sọ kọlu akun karimin wabun akhin karimin kọlu akun karimun wabun akhin karimin ah èyàn rí ní ọ bàbá rẹ̀ náà èyàn rí rere náà dàpọ̀ fún sílẹ̀ sallallahu alaihi wasallam anabin izhabu wa fa antum tulaqa ayakaluku yin ẹgbàlè lọ ǹjọba wọnú islam kọ wọbẹ ǹjọba wọnú islam kọ lè sùn لقد كان لكم في رسول الله أسوة حسنة ọlọ́wọ̀n bá ní kò sẹ́ni tẹ́ẹ̀mà kàwé ìwé rẹ̀ tẹ́ẹ̀fì mànà tẹ́ẹ̀fì ní àwòkọ́ṣe dáadáa rọ̀súlù nìkan liman kana yẹ́rẹ́ jùlọ àwọn èèyàn mọ̀lá áhàrà tẹ́bá fẹ́ ráyé ṣàtọ̀run ẹkọ́ ṣànábì pàtàkàràlá kẹfìrọ̀ tẹ́bá lẹ́rántí ọlọ́wọ̀n bá tẹ́ẹ̀bá kọ́ ṣànábì ẹ̀rántí ọlọ́wọ̀n bá ọlọ́wọ̀n kò fi كفي عسنا عن طيوم عتلان نبي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أشتغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته كبر الله أجاكاشي جزاكم الله خيرا فاو إمام وقلون قبعات